Wàsíù Adéyanjú the genius lóníkà fi kọ́gbọ́n o. àìmọ́ nínú ayé tún làwọn kan fi ṣẹ̀ṣẹ̀ gbé lóní ọ̀hún jà bèrè ká tó gbé. bóyá ó tiẹ̀ mọ̀ páyé ṣókùnkùn ìmọ̀lẹ̀ bẹ́ẹ̀ ló ṣọ̀wọ́n wọ́n ń tajà wọ́n ń rajà ohun ìjà bèrè ká tó ọkọ yìí àti bọ́ nílẹ̀ ó máa nira o ọkọ̀ bẹ́ẹ̀ mi ni. àfi ká gbọ́n nínú ká gbọ́n níta ibi ọ̀rọ̀ yìí dojúkọ ẹnìkan ò mọ igi máa ti yá lómi ya ò mọ bómi tẹ máa gbé kí lọ ó sọ lọ́gbọ̀n mi kọ ẹ dákun àròkọ́gbọ́n ni o. ọ̀rọ̀ yìí èèmọ̀ ni ó èèmọ̀ bá ti fẹ́ mi nínú ayé ká máa wọlé bí tá a bá gbé gbèsè tí yẹ ká gbé àti bọ́ nínú ó máa nira òun ọkọ̀ mẹ́rin ni. àìbọ́ tẹnu ẹyẹ láfilẹ́yẹ kò ń pa tó ibi ẹ̀dá ń lọ kò jìnnà ibi àwọn ìyàsí ló máa pọ̀ ṣẹ́bí ibi ọ̀rọ̀ báyọ̀ ẹ̀dá ayé ká kíyèsí ká má padà jẹ̀bi ọkọ ọ̀rẹ́ mi ni ọkọ yìí mọ̀ ni ọ́ tá a bá ti fẹ́ mi nínú ayé ká máa wulẹ̀ bí ọ́ tá a bá gbé gbèsè tí ẹ̀ka gbé àti bọ́ nínú ẹ̀ ó máa nira o ọkàn bẹ́ẹ̀ ó máa nira ẹ̀ dákun ẹ̀ ṣáyẹ̀ ṣe ẹ̀ dákun ẹ̀ ṣáyẹ̀ lọ ẹ̀ dákun ẹ̀ ṣáyẹ̀ lọ. àwa ìdáwọ́ sẹ́yìn tó kà sí ọ̀dọ̀ ìwọ̀n. ẹ ti rẹ́dí náà ọ̀dọ̀ ìwọ̀n náà tó di ọ̀dọ̀ kan yẹn sọ fún mi lẹ́kọ̀ọ́.

ọkùnrin tọ́ mi. jọ̀wọ́ má bẹ̀rẹ̀ sí àwọn méjèèjì tó lọ ìjọba àwọn náà ṣe tó díẹ̀ síra wọn mo ní láti mọ̀ ọ́n sàn sí torí bí wọ́n ṣe ń lọ yìí mò ń rí ikú láàrin àwọn méjèèjì o. Ah, ikú bá wò. ikú wà láàrin wọn. ọkùn tọ́mì these people are young couple and they are here for honeymoon and ah, that's all I can say about it. no no no no o le serious na o ma ṣeré o lè sọ yẹn fún mi tó bá jẹ́ kó sọ fún mi pé bọ̀bọ́ yẹn gbé bèbí wa ní àgbésùn ó fẹ́ gbé sùn mọ́jú ọ̀kan nìyẹn kọ́pù bá wọ́n ti máa jẹ́ kọ́pù ikú ní ìnà wọn. ọkùnrin lè máa ṣàṣírí àwọn customers mi fún yín you are asking me too much question. Ah, ah. lékè lékè àbúrò èyí yóò understand nǹkan tí mo sọ yìí ẹ gbà mí kí ni wọ́n máa ń ṣe kí wọ́n wá jẹ́ ẹ̀wọ̀n ah! ikú ló. rárá. inú mi dùn sí gbogbo ìwà tọkọ yín nù sí i surprise me gan. <laughs> my happiness is that he loves me so much. bí èmi náà dẹ̀ ṣe fẹ́ mi àdúrà tí mo dẹ̀ ń gbà fún ẹ pé kò ní ìdíjókòó ayọ̀ my darling. nǹkan tọkọ ẹ bá fẹ́ kò bá fẹ́ nínú ìdùn tẹ́lọ́rùn ọkàn ẹ̀ ni ọlọ́run á dẹ̀ jẹ́ kẹ́ Àmì o. Àmì. Hello mom. <laughs> Ah, ah, ah, ọkọ mi. <laughs> Báwo ni? Ṣé o wà? Àdúgbò. Eh, Bébì, o sọ fún mi pé o ń bọ̀ wá sọ́dọ̀ mọ́mí náà and besides ibi iṣẹ́ ló yẹ kó wá so kí ló wá ṣe ń bíbà. So mo ní láti gba permission lọ́wọ́ ìkíni tó wá sọ́dọ̀ mọ́mí sí wa àbúrò bí ìwọ nìkan lọ bí. Ajé ọkọ mi má dáná. Eh, ọmọ pọ́n ti di ọmọ mi ni. Ọmọ mi ni bẹ́ẹ̀ náà ni ìyá tiẹ̀ ó ti di ìyá tiẹ̀. ó dá kò ti gbọ́ mo ti agree kò sí problem. àpíkọ̀ mọ́ tí mo ṣe ń bọ̀ mo ṣàkíyèsí nǹkan kan nǹkan kan ní ìsàlẹ̀ kò lè rí lè múnú mi dùn ara bí nǹkan wọn dọ̀tí ni wọ́n ò gbé kò yẹ káwọn àlejò máa wọlé kó tó máa rírun kan rẹ̀. ṣé àwọn ọmọ yìí ò wá nu compound ni. ẹ̀kọ́ wa ó dùn mí gan mo sọ mm. ó rí bákan bákan lára mi. <laughs> Eh? tọ́ jà lọ àwọn ọmọ yìí ṣá. náà ń rìn bọ̀ kàrọ̀rà. ṣé o. nǹkan tí mo pè ní ìdọ̀tí tí mo ní kí n wá wọ̀ ìsàlẹ̀ òun lélẹ̀. ìdọ̀tí bíi ti báwo. gift tí mo rà fún ẹ mo kàn pé ibi ìṣòfò mi like tí ibi ìṣèwà tí ò sí mọ́tò tó park sílẹ̀. So I do this for you. Are you serious? Oh my god! Because I'm serious. Okay. <laughs> Oh. If I tell you, I'm not someone. Why not are you? Because I. People! Bolaji! Ah! Ah! Ah! Mommy! ẹ máa ṣe ó bọ́lájí ah! bọ́lájí òkú tọ́jú mi ah! ibi tó ti yọ pé tó fi ra mọ́tò yìí fún mi kò ní tán bẹ́ẹ̀ òkè òkè òkè ló máa máa lọ bọ́lájí ah! bọ́lájí mọ́mí kí ló ṣe ló kí ni yín máa dùn mí why you crying. ó ṣe fẹ́ mi ò dùn àmọ́. Even your ò It's been two years you go you both got married. and tí ìbímọ kí ló dé? Ó eh? ra mọ́tò fún mi. Ṣé kò yẹ kí n máa lò kí n máa fi gbé àwọn grandchildren mi ni? Eh? Ṣé mi nìkan máa wà dá jókòó sínú mọ́tò? It is unfair. I need grandchildren. Uh, Mom, I understand the context of it. Emma will very sorry. yourself so very soon you're going to carry your grandchildren please we, so we're working hard on that already and i believe very soon very, very soon. Mom, it's okay. Come on. It's okay. Let's go. Let's go. ọ bọ́lájí go ah, ah, kú tọ́jú mi o ó ṣe gan ọ ká It's amazing. ògbó ni àwọn ọba bíkẹ́ ń bọ̀ wẹ̀ yìí sẹ́lú àṣà. àlàáfíà ni fún yín sà olúwa ló rà sí inú ilé ìsà ìdí nìyẹn tẹ́ fi lọ́wọ́ níbí báyìí àkọ́kọ́ náà olúwa sọ pé ire kan ń bọ̀ lọ́nà fún yín olúwa sọ pé ire tó ń bọ̀ lọ́nà yẹn kò ní ìdíwọ́ kò ní dènà tí àkókò rẹ̀ bá tó ó máa wọlé wá bá then madam olúwa ní ká jíṣẹ́ fún yín pé ire ọmọ tẹ̀ ń retí ọlọ́run sọ pé ó ti wọlé tán. praise the lord so praise the lord náà ó sọ pé. olúwa ní pé nǹkan kan ò ní dènà ẹ̀ madam ẹwẹ̀ yín wò má ọmọ ló yí àpò yẹn láìpẹ́ láì jìnnà ariwo ayọ̀ ariwo ọmọ ẹkún ọmọ kó máa bẹ̀rẹ̀ sí í sọ ilé ẹ ṣe ìdánwò ẹ ṣe ìdánwò ẹ ṣe mo dúpẹ́ o. ẹ̀mí ni mo ṣe. Ọlọ́run ṣe. bàbá ẹ pẹ̀lẹ́ sà ẹ má bínú sà o. olúwa sọ wípé ìyàwó yìí wà nínú ọyún. lóòótọ́ ni. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sà olúwa sọ wípé a máa gbóhùn ìyá a máa gbọ́ tó wọn láyà ní. àmì jésù. àmì jésù. Ah. ṣùgbọ́n olúwa ní pé kẹ́ ẹ sọ fún wáìfù yín pé màdàmù kan tó wà níwájú lẹ́yìn tó ń lẹ ẹ̀rọ ata kí wọ́n má bá wọn jà o. Hmm ìyálábébé. bẹ́ẹ̀ni olúwa ní kó má bá wọn jà nítorí pé ó léwu ọwọ́ àjẹ́ ipá àjẹ́ kò ní ràn wọn ẹ̀jẹ̀ àgbàdo àmín. bàbá wa àti ọlọ́run wa. lọ́dẹ̀ sí. àkóso ilé ìdánwò rẹ̀ olúwa wa gbà. àmín Jésù. Maybe. Please, the food is ready. Baby, don't worry. I'll take your favorite dish. Now let's go. Your favorite. That's good. Baby, sit down now. Come on. I'm fine. What's up? All right, darling. It's your favorite. Yeah. I'm good to go. Yeah, baby, sit down. Chimo, so for me, prayer for you, no more Baby, come home. I'm your wife. If there's anything bothering you, you can always confide in me. Why are you doing this? Why am I doing what? Someone asked to be with me. okay why am i doing this like can you reason to mo ṣe ń behave bí ẹni tí ò normal hmm. simple question mo ní ṣé mo sọ fún for you, ni mo fẹ́ jẹ ni. Eh, nǹkan tó sọ fún mi nìyẹn this your favourite wọ́n ní kí n prepare yìí. oye ti tó ń dùn ọ̀dọ́kọ sí mi okay i'm sorry just sit down. sit down ma wẹ́n are you right at all. Okay, are, you, are you commanding me or something. i'm not. Ma boy, ń mi sọ̀rọ̀ okay to tọ́jú oúnjẹ I'm ṣe yìí. olóòtú ẹlẹ́tọ̀ àti at all. ìtàkọ́ olóòtú ẹlẹ́tọ̀

nínú ayé tún làwọn kan fi ṣẹ̀ṣẹ̀ gbé lóní ọ̀hún jábẹ̀rẹ̀ ká tó gbé bóyá ó tiẹ̀ mọ̀ páyé ṣókùn. yẹyẹ mi mò ń bọ̀. wọ́n bá bí ìyá ẹ̀dá ni mi sọ èyí ẹ̀ tó bọ̀ ẹ̀ wọ́n bá bí ìyá ẹ̀dá ṣí gèètì ẹ̀ ni mi sọ. ẹnu tó ń lò

ṣé kí n máa sọ lọ lójú o. ẹ ẹ kí ẹ má tẹ̀lé ẹ ẹ mi. jọkiri Ọlọ́run ìyá tí máa ra ẹja lọ́wọ́ yìí bá mi lọ wò láyé bóyá ìyá yìí wà rárá. ìyá kankan ò sí. bá mi lọ. ẹ kó dúró bí kájọ yanjú ọ̀rọ̀. ó yẹyẹ mi ẹnu sùúrù kò lè wẹ̀ kí o ṣàǹgbọ̀ kò lè wẹ̀ kí o torí ojú ògbóni lèmi fáfá mi kẹ̀mí wò wẹ̀ yìí ojú wo kẹ̀mí tú kẹ̀mí tú púpọ̀ jù kí má la gbìyànjú láti fi yílẹ̀ káyọ̀ fi wà tó ń jà. àwọn ọjọ́ a ṣe é lógbó ni. ó yà jọ lọ. kó. yọ yọ yọ wíṣùbà kọ́mọ. bẹ́ẹ̀ ló ṣe gọ̀ tó olórí burúkú ọmọ tó yí ògbọ́n wo bó ṣe rí wèrè tán fi sẹ́nu gate wọ́n rún ẹ lọ báyà lẹ́jà <laughs> wèrè òmòwò dání kò mú kankan dání. ọdẹ òṣì. taniwa hmm? what are you doing here and what do you want from me. ẹ mo fẹ́ wá sọ secret tó wà láàrin èmi àti ẹ fún ọkọ ẹ ni o àṣírí tó mú odó máa ń dé ah. tí òkè ń ríta mo ti fọ́ odó lórí àṣírí yẹn wá mì inú ẹ̀ báyìí ó mì inú ẹ̀ báyìí ó mì inú ẹ̀ báyìí máa pé kí n kúkú wá gbé àṣírí yẹn gangan kó má lọ mì lọ kí wàá sọ fọkọ ẹ. stupid go. mo mọ. kí ló wọ́n ṣe mí bàjẹ́ kí n gún ọ̀nẹ́ for the last time ní ayé ní ayé ẹ dájú láyé ẹ. lẹ́sẹ̀ tó fẹ́ gbọ́ mi. gbogbo báyìí ẹ ṣe bàjẹ́ gbogbo báyìí ẹ ṣe bàjẹ́ ni mo fẹ́ sọ fọkọ ẹ tó bá mọ̀ kó o fẹ́ kí n sọ fọkọ ẹ. mo need five five hundred thousand naira lọ́wọ́ ẹ ní every two two weeks. Sodiwa, get out. You are very stupid. Get out of my house! Are you dead? Get out! It's your way, Eri. Sodiwa! Sodiwa! Olórí burúkú me? ló pè mí ẹ̀? Aṣèrè wo ló fẹ́ pè mí paná? Bá lẹ́rìí ẹ̀ta ni. Oh, ìwọ ló to mí. Àwẹ̀rẹ̀ kọ́ ni mo rò kó forúkọ mi yìí kí ló ṣẹlẹ̀. ṣé fífa ayé mi jẹ́ ni. bẹ́ẹ̀ni. ṣé fẹ́ lé mi kúrò jẹ́ mi ni. bẹ́ẹ̀ni. ṣé wọ́n wọ́n yìí like why you doing this to me why kí ni mo ṣe tí mo fi lẹ́yìn why. máa gbọ́ Two weeks mọ̀ pé ohun tó wàá mọ̀ gangan ni pé two weeks kan ti lọ o a ti parí two weeks kan báyìí o ní mo ṣe wà lọ́dọ̀ ẹ̀ sìn. o ò mọ̀ tẹ́lẹ̀ èmi ti ń bẹ̀ plan two weeks tẹ́lẹ̀ tẹ́lẹ̀ So máa send owó two weeks tó ti lọ mo ṣe máa bẹ̀rẹ̀ mí ní ìtòkọ̀ tó máa ní ìdí yẹn ní alẹ́ yìí oh ìpàdé ńgbà tí a nà á bọ̀ ṣíálá o oh, mọ̀ túmọ̀ ẹ̀ o oh, mọ̀ túmọ̀ ẹ̀. <laughs> wọn á ka news ẹ lọ. we come back here next time we are still talking we no done. okay fine. okay. is that what you want. o oh, tí mo fẹ́ nìyẹn. it's fine. send your account details what's the problem. ma send it very soon. now get out. Leave my services. get out! Ẹ eh, ẹ eh, o ṣe ìta náà mú wa tẹ́lẹ̀ o. Ta mú wa tẹ́lẹ̀ o. Bọ̀ jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Ní bá retí owó yẹn títí seven thirty lálẹ́ sí eight tí You're going to regret this. Oh! Ha! O mọ̀ pé ayélujára ní Instagram. Wàhálà ìwọ̀n rí ẹ̀ka. O máa o máa o máa blow lọ́wọ́ kan báyìí wá lórí Instagram mi wọn náà máa regret ẹ o tí mi ò bá rówó yẹn lálẹ́ yìí wọn á rí ẹ tán lórí Instagram. get out let me see that get out. kò sí wàhálà no problem mo máa pariwo. you're going to regret this. ibo ni bàbá yìí wá I think I need to open the gate myself. okay. jẹ́ o. àdúrà jẹ́ ní orúkọ jésù kristi olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù. kí hallelujah méje. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. ọlọ́run ọba nìkan ló yọ yín tí ò jẹ́ kẹ́ ẹ jẹ oúnjẹ náà lójú àlá torí tẹ́ ẹ bá jẹ́ ìkùn ló máa já bẹ́ẹ̀ torí ẹ̀yin àti ọmọbìnrin kan ẹ̀ ń ṣe wọléwọ̀de bí ẹni fẹ́ra ṣé ẹ rí ọmọbìnrin yìí ọkọ ọ̀run rẹ̀ òun ló ń lépa láti fún yín ní ẹja jẹ lójú ọ̀run kò sí ọkùnrin kankan ní orí ìyẹ̀pẹ̀ tá a wà yìí tí ó lè rí arábìnrin ọ̀hún fẹ́ toró ti ṣe ìgbéyàwó pẹ̀lú ọkọ rẹ̀ ní ọ̀hún ṣùgbọ́n tí ẹ bá ṣetán láti fi ọmọbìnrin yìí ẹ ní láti farajì láti ṣe ìpínyà pẹ̀lú òun àti ọkọ ọ̀hún rẹ̀ ṣùgbọ́n ó láwọn ìgbésẹ̀ tí a máa gbé àmọ́ tẹ bá wá mọ̀ pé ẹ lè farajì ó bẹ́tà kẹ́ fílẹ̀ kó máa bá tiẹ̀ rìn torí ohun tó wà lẹ́yìn ọ̀fà ó ju ìjìnlẹ̀. ká tó gbé gbèsè ká ronú jinlẹ̀ ká tó gbé kẹ́ra máa bà kábàámọ̀ o ká ronú jinlẹ̀ ibẹ̀ láre ibẹ̀ lámọ̀ ká ronú jinlẹ̀ Wow, thank you so much. Social president. Yeah, yeah, I want you to. Okay. Wow, thank you so much. You're I love you. God bless you. All right, I'm okay. Amen. I'm Um, that one they can your lunch now. No, no, no, it's good. Uh, no, I mean, well, okay. Oh, I've got food up already. Okay. Mo fẹ́ sọ nǹkan kan Can you? Uh, You see, uh, kò síjà o, kò sí Uh, It's just that uh, mo fẹ́ jẹ́ kí ìpínyà kó wá láàrin ilé àti ẹ̀. Yes, no, no, no, no, no, no, no, no, just calm down, listen. Uh, you know, um, sorry, mo kàn fẹ́ jẹ́ kí nǹkan bíi fífẹ́ bíi relationship kò dópin láàrin mi àti. so yeah um, look if you need my help anytime whatever help in my capacity I will definitely render. You, you, look look. we are not have... talking about help here yeah, we are talking about love at least tí share. wàá pè mí wàá jẹ́ sọ fún pé wow you offended me and I don't like it. Maggie apologize why the break up. I repeat again. Exactly. Eh? ó ṣe mí mo kàn fẹ́ jẹ́ kó wà bẹ́ẹ̀ ni okay alright just uh, leave love aside um, leave love aside right now okay um, just uh, take care of yourself eh? and accept it like that. okay i'm sorry i'm so sorry please. no no no no no no no seriously just um, okay uh, my best later eh? my best later. ọyọ mi sísè òfin mi sílẹ̀ ni òfin mi sílẹ̀ lọ. ìgbà ìbẹ̀rẹ̀ là ń mọ̀ ọ́n kò sẹ́dá tó mọ̀ gbẹ̀yìn ọ́ ká ronú jinlẹ̀ ká tó gbé gbèsè ká ronú jinlẹ̀ ká tó gbé. kí ni nǹkan tó ṣe fún gbogbo àbí kí ni nǹkan tó rò tó pọ̀ nígbà sọ fún mi pé ah, òun ò ṣe mọ́ ọ kí kí ni kí lè fàdé gbogbo olómi bẹ́ẹ̀. owó tí mo ti béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n ló wá fún mi tó jẹ́ fún mi náà mo ní àyà ní ìbílẹ̀ fòtò àjẹ lọ́ọ̀ṣì bọ́ lóun ò jẹ́ kíníkan kíníkan fáìmù gírí bóyá ó ti fẹ́ di sàlẹ̀ wọn ni àná kí ni wà o ó lọ ọkọ tó ń fẹ́ sọ fún mi kí lọ́rọ̀ náà mo ń fẹ́ break up pẹ̀lú mi ṣàdédé lọ́tọ̀ ní sí èmi to stop òun dẹ̀ fẹ́ máa waste time mi kí ni kò kí ni kò kí n ṣáà sọ̀rọ̀ mi ti get ara mi in fact I just have to leave that scene, just like that. kò rí mi. ọkùnrin ẹ wo ọ̀rẹ́ mi jẹ́ kí n sanwó fún ọ báyìí kí men are like that o oh, ó mú kó ṣẹlẹ̀ ìbọn fi sílẹ̀ bí àpapọ̀ ló bínú tó fi sọ̀rọ̀ sí ẹ báyìí wọ́n jẹ́ kó náà gbàrà kó náà gbòòrò he is still coming back to his year ìwọ fi sílẹ̀ bọ́ padà bẹ́ẹ̀. still coming back to me. trust me he is coming back. ṣé kọ́lẹ́ lè ṣe wá wà lòwò lòwò ṣe ọ I don't want that. mi ṣe fẹ́ rò rẹ. fine. nígbà tó kọ́ ẹ kọ́ gbogbo ayé lẹ̀ jẹ́. well hate it to be like that. Already, you can understand. Oh, hello, hello. Ah, uh, How are you? My baby. I'm fine. Hello. Yes, I'm fine. Oh, sorry, I had a job alone for me. Ah, it's a poor thing. Oh, come on. Why you is my job now? See? Professional engineer. That's one like a very nice. Okay. Uh-uh. Ah, ah. Wow. That's a long, Jerry. Wow. This is wow. <laughs> And she goes like, thank you very much. Òun want to better mi lọ. Anything to bá my money múnú ìyàwó mi dùn, òun ló máa ń So, I'll be waiting for you inside. Okay? It's okay. <laughs> me too. Alright. Okay, so. All good. All right. Oh, yeah. What's the wine? wait pé kí n rọ́kùnrin bíi pọ̀pọ̀ ẹ̀yìn very nice guy. Ah, ó lè dá mi sí kó lóru wá. I don't understand. kò lè yí ẹ ṣé àmà wọn Why? wọ́n wá ìtàn gbígbó ni ẹ Why? wáìn. ó ti wá ìtìwájú. wọ́n ní ẹ sílẹ̀ jẹ́ ẹ̀mí tí wọ́n tó. wàá yẹ máa lọ jà ẹgbẹ́ hmm. mo fi rẹ́ dí àrùn kan. ṣé wàá náà ṣe bí wọ́n ní àkàtàn nínú àkàtàn níta ah, ọmọ ìlú e. máa ṣe yá lómi ìyá ọmọ bómi dẹ̀ máa gbégi lọ ó sọ lọ́gbọ̀n mi kọ́ ẹ dákun àwọn kọ́gbọ́n ni o. you have seen something the other time wọ́n dà kó n sọ̀rọ̀ kan fún mi. ọ̀rẹ́ hmm. mi it's about Bọ́lájí. Eh? I'm sick and tired of his problem. He wants me to be full housewife. Can you imagine? And you know me too well. I can never be idle. Kò possible. Ah, But I ẹ ni you. I go love you. God do o. Ìgbà know why you. Hey, o. <laughs> Ẹ̀hẹ́ But my advice for you ni you want to kò mọ nǹkan tó ń ṣe má fọwọ́ mẹ́wàá jẹun àkí fọwọ́ mẹ́wàá jẹun nílé ọkọ o. Hmm, ẹ pẹ̀lẹ́ o madam adviser <laughs> it's okay so. so when am I gonna see my friend again. Yeah. next year. <laughs> no you know for sure every weekend. ìwọ. <laughs> ẹ rẹ pé tí wàá busy ni mi kì í wá. ìwọ ó ti sọ fún sọ bẹ́ẹ̀. all right darling yeah. I'll miss you. Mm, I'll miss you too. bye. ẹ eh, kí ẹ má jẹ lé. bá a ṣe jẹ fọrẹ mi. okay baby girl ẹ̀yin kan máa ń fún ẹ̀sìn sí gbogbo gbà ní ẹ̀wù àbámu méjì kan ni mo ní fún yìí o àkọ́kọ́ àdúgbò tẹ̀ ń gbé ọmọ ẹ̀ tí kókó mẹ́ ó ba yín lára mọ́ pípọ̀ jù ṣáwọ́lẹ́ ẹni tó ń ṣe kírìmù fún yín tẹ̀ fi ń para <laughs> tó bá ṣe ẹ̀yìn ẹsẹ̀ tí máa mọ̀ pé má bàjá o. ó ti tọrọ lọ́wọ́ ẹ̀ ni. ah nfa fọmkẹ́ tọrọ owó ìran àwọn òyòkè tọrọ bára ó ti yé mi. <laughs> ẹ ṣe máa ń ṣe ẹ ṣe pé ẹ jẹ ẹ jẹ láti gbé. ṣáàbọ̀ ẹ ẹ ò nílò ẹ lè yẹ ẹ wúbà ní ká ẹ gbé o wúbà ní ká ẹ gbé o wúbà tó ní èsì. Tábà ti fẹ́ mi nínú ayé ká máa wọlé bí ọ́. Tábà gbé gbèsè tí ó yẹ ká gbé àti bọ́ọ̀lì rẹ̀ ó máa nira o ọkọ̀ bẹ́ẹ̀ kagbọ́n nínú kagbọ́n níta ibi ọ̀rọ̀ yìí dojúkọ ẹnìkan ò mọ igi máa ti yá lómi yà ò mọ bómi tẹ máa gbé kí lọ ó sọ lọ́gbọ̀n mi kọ ẹ dákun àrùn kọ́gbọ́n ni o. ọ̀rọ̀ yìí èèmọ̀ ni ó ní ọ́ Why are you taking this? I'm asking you a question. Why are you taking this? But you saw clearly. I just saw a video. What the hell is this? Um, Talu gba permission lọ́wọ́ ẹ̀kọ́ tó sàn. You're taking is seriously affecting your brain. How dare you talk to me in that manner? How dare you talk to me in that way? I do not do know to kill you.

Don't drop it of me! Oh my god. Sarah, my God, stop it! No, stop it! Stop it! I'm asking you to stop this now! What does Wọ́n dá ṣẹ̀rẹ́ báyìí. Sórí lóòótọ́ làwọn ènìyàn your man sọ wípé àwọn èèyàn máa ń sọ̀rọ̀ àná di bá mi kojú mọ́tò mẹ́mí fáńfà mẹ́kẹ́ gbàgbọ́ o. Sórí wulì mí ṣẹlẹ̀ nínú ilé yìí kẹ̀ yà mí lẹ́nu. Àwọn ìwà tó ọ̀gá ò kì í wù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wé iye ọ̀gá kẹ́tì wù púpọ̀ ju èyí ìdíyẹ ní kèmí fáńfáńmí kèmí pè é bóyá ìwọ ó ṣeéṣe kí ìwọ náà kó jẹ́ pé ojú tèmi fi wò ó kọ́ ni wọ́n fi wò ó là. Hmm. má jẹ́ kọ́ ọ̀gá mi yẹ lẹ́nu rárá ṣòwò bó ṣe ń yẹ lẹ́nu náà ló yẹ mi náà lẹ́nu ṣùgbọ́n nǹkan kan máa ń surprise mi bọ́gà ṣe wọlé báyìí tí wọ́n rọrin ìyàwó wọn ṣe ni wọ́n yíwà padà bẹ́ẹ̀ ni pé kò síjà kódà wọ́n tún fàyàwó wọn mọ́ra. mo fọ o. ọ̀rọ̀ yẹn kẹ́yẹ mi púpọ̀ ju o ọ̀rọ̀ yẹn kẹ̀yìn mi púpọ̀ jù ṣé o mọ̀ pé àwọn àgbàbọ̀ wọ́n ní iṣẹ́ inú ẹ̀kú àmúmọ́ra ni ó ní láti jẹ́ pé ó máa ní nǹkan kan lè máa ṣẹlẹ̀ àmọ́ bí ò bá wá rí bẹ́ẹ̀ náà wẹ̀yìn ìgbà míì náà wà kò dá káyé ríyàn tán hmm. ọ̀rọ̀ ayé náà gbà bẹ́ẹ̀ èyí gbọ́dọ̀ jẹ́ káyé ríyàn tán báyé bá ti ríyàn tán báyìí olíjọ́júmọ́ kò sí ọ̀nà ẹ̀yìn ká máa fọ ọ̀rọ̀ sọ̀rọ̀ hmm. ó ní ọbẹ̀ lálẹ́ mẹ́sẹ̀ lẹ́nu pẹ̀lú ẹ̀gúsí. ó fẹ́ oúnjẹ ó fẹ́ oúnjẹ tẹ̀bà fún mi o. ní kí ni tẹ̀bà fún mi o. ní ibo ń bẹ̀. tẹ̀bà fún mi o. ó jẹ́ kó yín ṣe sàn ó lè rí nǹkan kan. gbogbo nǹkan ni màá ń dùn mí púpọ̀ ju o. sórí nǹkan ọ̀kan ṣòlùbájẹ́ lọ́rọ̀ olóúnjẹ ìlú fámifámi kẹ́hìn máa jẹ́ lómi òkè fi ṣeré o. ìran àwọn òyìnbó ilé fòmìnir náà ṣeré púpọ̀ ju o. Ah, èyí ẹnu rẹ wàyí dá mi lọ. òògbà ah, ah. tí bá ti rí akọ̀yìn sẹ́wọ́ orí mi kẹ̀ máa wí púpọ̀ ju. ọmọdé yóò mọ̀ pé ìran àwòye kẹ́ ẹ̀ tọ́jú obìnrin púpọ̀ ju. ìbá ń gbọ́ pé gàánà ń jákèjì kú ti bo olú olúwa sì wá wá ọmọ yàlò yàlò ọmọ jàǹbálẹ̀ àwọn àfẹ́ ọmọ abalẹ̀. Let's go. vamos. Nibo, ṣebí twenty cents. Are you very sure of that? Okay. Ẹyẹ máa lè ní wọn lọ sẹ́gbọ́n. Let's go. One, two, one. come on. Oya, let's go. tí ìfẹ́ bí ilé ọ̀rọ̀ tó lọ sí. ẹ káàbọ̀. báwo mo ti fẹ́ bèrè ọ̀kan lọ́wọ́ ṣùgbọ́n ṣé ọkọ rẹ lè máa sọ̀rọ̀ sí ẹni àwọn. mà kò ṣe kó máa ń sọ̀rọ̀ sí wọn ẹni àwọn nìkan mà máa ń nà wọ́n gidi gan ni the last time tọ́nà wọn. Ọlọ́run ló yọ. Are you sure? bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ are you stupid? ṣé wọ́n ọ́fíìsà? náà yóò yóò rán sẹ́ẹ̀tì wọ́n rẹ̀ bá rẹ̀ sọ̀rọ̀ lélẹ̀. ṣé mo gbọ́dọ̀ tó ń sọ is against the human rights. Oh God ṣé wọn bẹ́ẹ̀ fi wọ́n even at that ṣé o lẹ́nu àwọn ọmọ ọmọ sọ̀rọ̀ ìrìnàṣẹ wọ́n ti wọn fẹ́ ti rọ́bìṣì wọlé mi bèrè lọ́wọ́ ẹ̀ so o ní láti sọ̀rọ̀ sí mi ó lọ jìnnà ìṣá ni mo bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ kò tẹ̀ nílẹ̀ láti padà sọ̀rọ̀ wa. Tọ́lání! Tọ́lání! Kí a sọ jàre Kò ì pẹ́ tẹ́mi lọ́dẹ. Eh, yeah, baby, I'm fine. Ah, alright. Pẹ̀tọ̀ iṣẹ́ tí wá ṣe lálejò. Àgbà tí mi kì í ṣàlejò. Ẹ bọ̀ normally kò yẹ kó máa stress yẹ kó tó máa bá wọn dáná kitchen náà. Mi ò yẹ bàbá yẹn. Darling, tí n ṣe ṣeré jáde pẹ̀lú ọ̀rẹ́ mi, òbí lè pèbí tó mú un lọ ṣe lóyún bámi sọ̀rọ̀ kì í ṣáà jẹun káwọn fún oúnjẹ lọ́mọ tó ṣáà ń bẹ̀rù mo ní mi kì í jẹun ta oúnjẹ ìyàwó mi ni mo. àrùn tó ní mi tó ń jẹun ta rárá bó ṣe wà yìí. Yeah, yeah. Okay. So I'm Okay. Check out everything. All right, darling. Okay. So I'm going to like him now. I know. All right, darling. I'm coming.

ìgbà wo ló ń padà bọ̀ wá bá mi lọ́hùn. ayé là ń gbé mi ní pẹ́ padà wá mi ní pẹ́ padà wá báyìí trust me. rántí gbogbo ìlérí tó ṣe fún mi o sọ pé ò ní fi mí sílẹ̀ ní ìgbà kankan ṣó ń parọ́ tán mi. lóòótọ́ mo sọ bẹ́ẹ̀ mi ì dẹ̀ fìgbà kankan parọ́ tán ẹ̀ i really love you mi ì dẹ̀ ní pẹ́ padà wá báyìí ṣùgbọ́n. Hmm rántí pé ìgbéyàwó tèmi àti ẹ ṣe lọ́rùn a ní wípé títí láéláé lájọ máa máa wà má ṣe dààmú ayé bọ̀. mi ilé ẹ dà ẹ ayé là ń gbé mi ilé ẹ dà ẹ trust me. ayé bọ̀ má ṣe dààmú. mi lè dà ẹ nà. mo nífẹ̀ẹ́ gan ṣọ́. èmi náà nífẹ̀ẹ́ <laughs> owó àwọn fúláwà yìí. báyìí wà gan òdòdó rẹwà púpọ̀ àmọ́ rẹwà ju òdòdó yìí lọ gbogbo àwọn ilé iná orí ilé iná dára lọ́pọ̀lọpọ̀ wọ́n pè mí lọ ẹ̀ẹ́ ṣe ti rí mẹ́yìn. ayébọ̀ ayébọ̀ ayébọ̀ ayébọ̀ ayébọ̀ ayébọ̀. bàbá bí mo máa ṣe máa ń rí arákùnrin yẹn lójú àlá mi nìyẹn bí ká máa ṣeré ìfẹ́ kájọ máa ṣèlérí fúnra wa màá ní mo fẹ́ lọ á ní kí n má lọ pé òun ò sì fẹ́ fi mí sílẹ̀ so something like that aláyẹ̀ òjẹ̀ yé mi ni mo ṣe tàn yín wá sà. sórí àmọ́ rí àmọ́ ọgbọ́ ṣeré ní gbogbo ìgbà kì í ṣe pé bóyá pé ìwọ pẹ̀lú èèyàn kan jọjọ ní mọ́jẹ̀mú pẹ́ fẹ́ra yín sì tó dáyé. àrẹ́rẹ́ sà. o sì béèyàn kan múlẹ̀. àtọ̀ Eh, ìwọ bá rúni lójú gbà mí àbílẹ̀ léèrè irúmọlẹ̀ ó jẹ́ ká mọ̀ rẹ̀ tá à ń lọ sóti yé. igúdugún ní gbẹ́bọ̀ sálú ayé akàlàmàgbò ní gbẹ́bọ̀ ìsálú ọ̀run ọ̀tún àtòsì ìwọ̀n ìrúbọ àrúmọ́dà dífá fún ọlọ́dẹ ìwẹ́lẹ́ ìwẹ́lẹ́ èpè lépè ìre níre èpè tẹnugbà sọ̀rọ̀ wọlẹ̀ ọ̀tún ẹyẹ kan bọ́ òsì ẹyẹ kan bọ́ òòṣà lóní kẹ́yẹkẹ́yẹ mẹ́jọ òun wá kẹsẹ̀ dífá fún tàlàbí ọmọ òòṣà ìsẹ́pẹ́ ẹ̀gún ìtì ẹ̀gún ẹ̀rùn lóye àlómi dọ̀wọ́n tàlàbí ọmọ òòṣà gbàgbé lọ sódò àwọn ẹlẹ́yẹ lọ rèé bomi ó láwọn ẹlẹ́yẹ lémi bọ̀ rẹ̀rẹ̀ ní ti bá ń bẹ nídìí ọ̀rọ̀ yìí ẹni tó láyé igba rúmọlẹ̀ mo fẹ́ kẹ́ ẹ tàn mọ́lẹ̀ sí ẹjọ́ yé mi gbogbo ibi tó bá so sí. Hmm, ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ arábìnrin tí n bá ní parọ́ fún ọ tí ì ní fẹ́ kọ́ tanná fún ọ ọkọ ọ̀run ní bẹ lẹ́yìn rẹ nídìí ọ̀rọ̀ yìí. ọkọ ọ̀run. sórí tí n bẹ ń bẹ tí wọ́n jẹ́ ó yé mi ni wípé ó ti ṣèmùlẹ̀ pẹ̀lú ọkọ ọ̀run ọkọ ọ̀run tó ń ṣe ìmùlẹ̀ pẹ̀lú rẹ̀ ò ní dà láàmú torí ìwọ pẹ̀lú rẹ̀ ti ṣègbéyàwó látòde ọ̀run. ayé tó làwọn kan fi ṣẹ̀ṣẹ̀ gbé lóní ọ̀hún já bèrè ká bóyá ó tiẹ̀ mọ̀ páyé ṣókùnkùn ìmọ̀lẹ̀ bẹ́ẹ̀ ló ṣọ̀wọ́ wọ́n ń tajà wọ́n ń rajà ohun ìjà bèrè ká ọkọ yìí mọ̀ ní ọ. ìbá o jẹ́ kó bó jà. alákòóso ẹ̀mẹ̀rẹ̀ ayé tòun ọ̀run mo wá láti wá so ayé náà ń dé àti ayé bọ̀ mo wá láti wá pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àtaya ayé náà ń dé gba ayé bọ̀ gẹ́gẹ́ ọkọ. yeye ló gba ayé bọ̀ gẹ́gẹ́ bí ọkọ mi lóde àti lóde ayé. ayébọ̀ ṣé tọkàntọkàn ló gba ayé là ń gbé gẹ́gẹ́ bí aya rẹ. mo gba ayé là ń gbé gẹ́gẹ́ bí ìyàwó mi lọ́run àti ayé ọkùnrin kọkùnrin kankan kò dẹ̀ gbúdọ̀ wúlò dé ayé. ní báyìí mo wá fẹ́ sẹ́yìn pọ̀ láti wákàtí ìlọ ẹ máa bẹ̀rẹ̀ sí gbé gẹ́gẹ́ bí ọkọ ìfẹ́ ìjìnlẹ̀ ìfẹ́ tí kò lábàwọ́n láéláé àmọ́ o kí ẹnìkan kán náà méjèèjì kẹ́ má ṣe yàrá yín lóde ayé o. ìwọ náà èso ọmọ lásán sọmọ lásán ló pera rẹ ní ìwọ pẹ̀lú ọkọ ọ̀run yìí tẹ̀sí tí jọjọ múlẹ̀ òun ló ṣe okùnfà gbogbo ọkùnrin tí ò bá ọ kalẹ̀ tí ò lórí ọkọ látàárọ̀ kùtù dálẹ̀ yìí wo bí ṣíṣe kú o. kí ni solution báyìí sáà òṣèlú ṣíṣe kù sórí níbi tá a bá dé yìí á ṣe ìpínyà láàrin ìwọ pẹ̀lú ọkọ ọ̀run ni kí tayé lè gbáyé kí tọ̀run lè gbòde ọ̀run á lọ rèé mú ohun ẹbọ á mú ohun ètùtù á pe àwọn eléré ayé àti eléré ọ̀run ní àyín náà láti ṣe wọ́n sì ń fún lójú tó dáa ẹ̀kọ́ àkàrà á sì pètè ẹbọ kàǹkà tí kagúnláyà á gbé lọ sóríta tába ti fẹ́ lérè ayé ní tiwọn tá a fẹ́ lérè ọ̀run tiwọn wọn wà bọ̀ sí ọṣẹ kan ò lọ́fìwẹ̀ òbí làdúrà ẹ̀ bá gbà. tábàjẹ́ ti ṣe àbùṣe ti bùṣe everything ti wa okay. ó tán màá rọ́kọ. bẹ́ẹ̀ni. bí èlò ló máa ná mi sá. ẹ owó tí ọ̀nà náà ò lè pọ̀ bíi hundred thousand sí bíi one fifty ó yẹ kí n tàn wí kó yẹ kó lè yanjú. tí wàá ti ní hundred tí one fifty ṣe everything ti wa okay. kíákíá wọ́n sì fi ń dá olójú kó tó kúrò ní àyín àwọn ìgbárùmọlẹ̀ yóò pèsè ọkọ̀ tó fẹ́. à ah, bàbá màá ṣe. yóò ti gbọ́ ṣe ìyá ti jẹ mí. elédùnmọ̀rì ní fìyà jẹ ọ́ látòní lọ orí ìlémèrè ọmọ ọ̀já borí pé ọmọ ògún ìṣẹ́kù ọmọ ìlémèrè orí ìṣẹ́kù apadà lẹ́yìn rẹ̀ borí pé ọmọ ògún òní ọmọ tẹ̀lé ọ kó tó kó ní àyìn wọn bọ ṣiṣẹ́ kan tọ́lọ̀ yìí fún rẹ̀ tó tó bá ti wá wẹ̀ owó ẹ̀sẹ̀ owó ẹ̀yà dànù ni. ẹ̀dá ayé káàkiri ká má padà ẹ̀bí ah, ah, ọkọ̀ rẹ̀ mi. love. ẹnì kan ṣe lónìí kò ní jáde mọ́ o kò sì ní hun wá orí tútù kì í hun rẹ ìhun ẹ kì í hun iná bẹ́ẹ̀ ni gbogbo tá a bá ṣe lónìí kò ní hun wá ìrẹ́ o orí rẹ ò ní burú àdúrà tiẹ̀ náà gbà hmm. ọkànràn ọkànràn ní ọkànràn lọ́hùn ọkànràn fábùrù ó di méjì dífọ́ fún ọlọ́pàá ètò àtọ̀nà fọyọ̀yọ̀ bá a lókù lọ ìjẹta ni ó bá alákú kúrò lẹ̀ yóò wìrì àtọ̀nà ìfájú wọn lára òwìrìwìrì. ọ̀kànràn kan ní ọ̀kànràn kan lọ́hùn ọ̀fọ̀ gbùrù ó di méjì dífẹ́fọ́lọ́ pé ìka ọmọ àtọ̀nà ìfáyanyan báwọn lékú lọ ìjẹta ni ó bá alákú lọ nílẹ̀ yóò òwìrìwìrì àtọ̀nà ìfájú wọn lára òwìrìwìrì ìsìnkú ọ̀run wọn pẹ́yìn dà. àṣẹ. ọkọ ọ̀run ó padà lẹ́yìn rẹ. àṣẹ. orí rẹ ò ní burú. àṣẹ. ọlọ́kọ̀ ayé ó bá wọn bá bu àbíró ó bá kó àbíyè gbogbo ohun tó bá fọwọ́ kójọ báyìí pátápátá ni ó jẹ́ tiẹ̀ o ó sì ní sọ nǹkan nù nǹkan ò ní sọnù mọ́ lára wo bí ẹ̀yin tó láyé ẹ̀gbá o nítorí a ti ṣe lónìí o bó ti yẹ ká ti ṣe é wọ́n ní ọ̀tún ọ̀tòsì kì í rúbọ àrúmọ́dà dífá fún olóde ìwẹ́lẹ́ ìwẹ́lẹ́ èpè elépè ìrẹ́ níre èpè tọrùn gbà sọ̀rọ̀ wọlẹ̀ gbogbo ègún ayé rẹ lónìí kó wọlé lọ́wọ́ orí rẹ ò ní burú o o sì ní sì ṣe bó o ti ń lù ní ọmọdún o ẹ̀yin gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ pátápátá ẹ kú àdótì ẹ kú àtúnṣe ẹ̀yin ṣe rí ìta ń ṣe yìí kò tán síbẹ̀ o bá a bá ti parí gbogbo ètùtù yìí pátápátá gbogbo yín kò sì ti lọ lé o nítorí a sì ètùtù a sì dóríta nígbà bá ti gbé sóríta láàtò padà lẹ́yìn rẹ̀ Fáyọ̀kẹ́ níbo ló wà náà ó ti pẹ́ jù náà mo báwo ló ṣe ń ṣe báyìí tó má kúrò ibà yẹn sì wọ́n tún lọ síbòmí ó lè má rí mọ́ ókè ó ti fẹ́ débi níbo ló wà tó bá ti bá wa that's it ṣáà má pẹ́ ẹ wọ́n ti ń ṣe lọ́wọ́. gbogbo ìdókùn pátápátá yóò dáa fún ọ ọ̀dẹ̀dẹ̀ olúworí kì í gbóná ilé rẹ̀ ò ní í gbóná ó ní orí ẹni làwùrọ̀ ẹni o orí ẹni làwùrọ̀ ẹni bí mo bá jí lówùrọ̀ máa gbà á rí mi mú o orí ẹni làwùrọ̀ ẹni o. ó débi ìbọn nínú mm, àbí mm. ẹ̀yìn wọn ní orí làbá bọ àbá forí sálẹ̀ ìgbà tó rí gbẹni kí lóòrì sá orí rẹ ò ní burú o àṣẹ wà ẹlẹ́dàá rẹ ò ní padà lẹ́yìn rẹ o ti mẹ́jẹ àjàbọ́ o fi borí rẹ báyìí kó o jàbọ́ lọ́wọ́ ọkú o kó o jàbọ́ lọ́wọ́ àrùn kó o jàbọ́ lọ́wọ́ ìsìnkú ọ̀run kó o jàbọ́ lọ́wọ́ ọkọ ọ̀run gbogbo tó bá ń ṣe pátápátá kó mọ tó ọ lọ́wọ́ o kó tó ọ lọ́wọ́ kó tó ọ lẹ́nu o ò ní fẹsẹ̀ rẹ rìn lọ tó ti gbé pa ọ́ wo bí ó ti fẹ́ jábọ́rí rẹ lónìí káyé rẹ ó tutù nítorí o gbé gúnugún o fi bọ́rí káyé rẹ ó lè gún o ti gbé yí àkàlàmàgbò o ti fi bọ́ ọ̀run rẹ kárùn rẹ kó lè kalẹ̀ rẹ orí rẹ ò ní burú nú ayé o orí rẹ ò ní burú o. àṣẹ para rẹ dúró. èyí tó kù ó kù sọ ọ ní ó ìwọ gbé gbé gbé gbé ká lọ nípa ní ètùtù tọ́lá dé ní ìsìn ká gbé ètùtù. ó ní omi ò lápá omi gbẹ̀gì omi ẹlẹ́sẹ̀ omi gbẹ̀yàn lọ o ìfòòró ayé wa o omi gbé lọ. omi ò omi gbégi omi ò lẹ́sẹ̀ omi gbẹ̀yàn. ayùrẹ́ ayùrẹ́ lòun ò lọ́rùn ẹrù ó ní ikú tí ó dorí ìrókò ìrókò lòun ò lẹ́rù ẹrù ìrókò di gbọ̀ngbù nílẹ̀ ó rìnà títí ó bá wọn níbi tí wọ́n ti ń pèrò ọ̀rọ̀ àìkú ó bá wọn pèrò ọ̀rọ̀ àìkú orìnà títí o bá wọn níbi tá ti ń pèrún àìrè lẹ́ni o bá wọn pèrún ọ̀run àìrè orìnà títí o bá wẹ́sùwẹ́sù níbi tí wọ́n ti ń pọnmi lágbádá o bá wọn kírun wò ó ìpínyàdé bá wo àtọkọ ọ̀run o òkú padà rí wọn mọ́ kára ọ̀run máa gbọ́run o kára ayé lè gbáyé kó lórí ọkọ bó o bá kó àbíró bó o bá bó àbíyè o lónìí o ò tún padà rí mọ́ o ìpínyà dé bá yín nù ètùtù ti fín ẹbọ ti fín ètùtù sì ti dà ó yá wúre wúre wúre wúre wúre wúre gbogbo tó bá wí lónìí pátápátá ó yá òdìlé ọ̀tá òdìlé òdì. àṣẹ àṣẹ kò ní ṣàṣìṣe àṣẹ kọlọbọ ẹnu rẹ èyí tó bá wí lónìí nínú mọlẹ ọrùn ọgbà ó èyí tó wí lónìí kó ṣàṣìṣe o. àṣẹ eku kó bí eku ẹyẹ kó bí ẹyẹ gbogbo yín ẹ̀ ní sọ́kú. ojú oru lójú ayé lójú àná òtún padà rí mọ́ o nítorí iná tó tó nítorúwe tó gbé mi tó jìyàn kí tó bá balẹ̀ òtún padà wí ní wájẹnu mọ́ ọ̀rọ̀ tárúgbó bá sọ kẹ́yìn ó dègún bẹ́ẹ̀ ni ó sì dàṣẹ lónìí ó lórí ọkọ ó bọ ó bá bọ àdíyè ó ibi tá ó yára kọjá ẹ̀yin kàṣà ìgbà. àdúrà o kàṣà ìgbà o ètùtù o kàṣà ìgbà. àlàfíà bá lè ṣe o lọ́sẹ̀ o ètùtù o kàṣà ìgbà. àìgbọ́ tẹnu ẹyẹ láfilẹ́yẹ kò ń pa ibi ẹ̀dá ń lọ kò jìnnà ibi à ń rà sí ló máa pọ̀ ṣebí ibi ọ̀rọ̀ báyọ̀ ẹ̀dá ayé ká kíyèsí ká má padà jẹ̀bi ni ọkọ ọ̀rẹ́ mi ni. 平时不一直在家？

Preview people ọ̀gá o ẹ̀yin obìnrin ẹ kú ìrọ́jú nílé ọkọ yín ẹ̀yin obìnrin ẹ kú ìrọ́jú àwa ọkùnrin. Ah, ẹ ká sàn ah, ẹ ká sàn ẹ jọ mọ́níjà ni mo bẹ̀rẹ̀ èmi ni manager everywhere ma. ah okay that's good ẹ̀sùn mi ti ń pe eh, chairman tó máa ń ní kí rí àwọn mo dẹ̀ ti ń pè wọ́n bí wọ́n pick call mi so mo kàn decide pé bóyá kí n wá check wọn bí báyìí. Oh, chairman chairman ò sí náà for now ó wà ní meeting it's okay eh, nípa toiletries tí mo fẹ́ wá máa supply company torí ẹ̀ ni mo ṣe wá so mo ní kí n béèrè pé báwo lẹ ṣe máa fẹ́ sí so that màá lè mọ̀ pé mo máa fún discount. okay ẹ máa ní láti ṣe wá dáadáa actually thirty dozen la máa ń gbà ní everything so àmọ́ ẹ bá ṣe wá sí i. ẹ ìyẹn ló kéré jù ẹ fi yẹn lẹ fún mi ṣé ẹ rí máa supply yín mo dé máa fún yín dẹ́ka mo nípa máa ṣe yín dáadáa gan. ẹ ṣe mo appreciate gan. Yeah, nice being busy. Thank you. I really appreciate it. All right, take care. All right, ma. Abi ṣe yín Okay, Bye. You're welcome. Okay. Um, besides mi ò rí mọ́tò nǹkan bọ́lẹ̀ park What can you say to this? Mo ń bí ẹlẹ́rìí náà ṣé o lè lánàá sọ̀rọ̀ mo ní kí ni nǹkan tó fẹ́ sọ sí picture yìí wà. Baby, I know you too well mo mọ̀ pé tí má sọ fún ẹ pé mo jáde irú àwọn mi kù. Oh, àwọn yà ẹni tí mo lọ bá ṣe meeting àwọn tí mo máa supply toiletries nìyẹn mm. ah, and besides ah, eh, ẹnì kejì yẹn tó júwe ibẹ̀ yẹn fún mi how do you come about this i don't understand what's going on. kí mm. ló ń ṣẹlẹ̀ i don't understand bó ti rí gbogbo eléyìí. so torí pé tó bá like tó bá ní kó explain fún mi mo lè máa. Tọ́lá ni ṣé mi ló mú ṣeré. Olúwa mi ò mú ìṣeré O ò dé ní Okay, you know what? I'm going to pay you your money very soon. Màá jẹ́ kó mọ̀ pé ìjà olójú méjì ni mí. Àtiwájú àtẹ̀yìn kò sí tó ṣe dì múnú méjèèjì. Tí fara mi kúrò lọ́wọ́ ẹ̀ gbogbo owó ẹ̀ á ni. Èmi. Ṣé o kébì ò tí ì ṣọ́n kí mi ò tí ì rí tọ́lá ni màá fi ojú ẹ̀ màá fi hàn màá kú èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. tòmí gbọ́wọ́ dé ní mo ní màá fún ẹ lówó ẹ ṣé bí mo ní màá fún ẹ lówó ẹ i will give you. ok kò sún wàhálà èmi ní sùúrù mo ní sùúrù jẹ́ kí n jẹ́ kó mọ̀ forty eight hours ni mo fún ẹ lẹ́yìn ẹ̀ tí mi ò bá rí nǹkan kan máa jẹ́ kó mọ̀ pé àjà ló lẹ́rù irọ́ ni pẹ́pẹ́ pa. all right kò sí problem fún lóore. ok ok. Wàsíù Adéyanjú the genius lóní káfí kọ́ngbọ́n o. àìmọ́ nínú ayé tún làwọn kan fi ṣẹ̀ṣẹ̀ pé lóní ọ̀hún jà bèrè kákó pé bóyá ó tiẹ̀ mọ káyọ̀ lókun kú ẹ̀bẹ̀ lókun with two problems. So what am I going to do? <laughs> Èmi, èmi mi nítorí wọ́n sọ fún pé ajá ló lẹ irọ́ ní pẹpẹ ń pa. Fẹ́mi nínú ayé ká máa wulẹ̀ bí ọ́. Tá a bá gbé Mọ̀mí, Bọ́lájí ti sọ mí di punching bag. In fact, eré ni mo wọ́pọ̀ pé àti bó ṣe la orí mi mọ́ gírí. will you shut up? what I tell you? Hmm? ọ̀pọ̀rọ̀ ọmọ Bọ́lájí Bọ́lájí Bọ́lájí tó ń mú mi gẹ́gẹ́ bí bí ìyá ah. ó ló ṣẹlẹ̀ fún ẹ. gbẹ́nu ọ̀ṣẹ́ dákẹ́ mo ṣì ń sọ̀rọ̀ tó bá ti fẹ́ ìbẹ̀rẹ̀ sí máa kẹ́gbẹ́kẹ́gbẹ́ nìkan sọ tó bá ti fẹ́ ya ọmọ burúkú nìkan sọ tó wá ń purọ́ mọ́ ọmọ lọ́mọ bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run. Yeah, I'm so grateful. Like, ẹ ṣe ọjọ́ sá. I'm so excited. God bless you so much. You really made my day. Thank you so much. I will talk to you later, sir. Kí Mom, see me. Sister, can you take a case? After all this while. Thank you. Like Bọ́lájí bẹ ríṣẹ́. Ṣọ́tán Bọ́lájí kan náà bẹ̀rù Ọlọ́run. Really? Kí ló This is true. This is true. This is real. I don't get a lot. Don't you win. Don't you ṣẹlẹ̀ jàre kí ni? Don't dey win. Ẹ kọ́ lójú náà ti mú o ti gbọ́dọ̀ the same thing wọ́n ṣe pẹ̀lú ìwé two hundred thousand. olùwà o God I give you all the praise and all the honour. mo sí ọ̀nà kẹ̀kẹ́ chain mo dùn kẹ̀kẹ́ kẹ̀kẹ́ àwọn complete. ìwọ náà. ah thank you Jesus. ìwọ náà. thank you Dad. ah wait wait as in Bọ́lájí ó send two hundred thousand naira sí. ah this don be. ìwọ mọ yìí bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run tó bá fẹ́ máa. Mm. Ah, mi ṣe mo ẹ eh, eh, believe me abi it's okay it's fine in fact ẹ jẹ́ kí n máa lọ mo fẹ́ máa lọ. o ti ń lọ. ah ẹ jẹ́ kí n máa lọ. ọ̀rọ̀ kí ṣe lórí. oh please excuse me. kò kí bọ́lájí fún mi. ẹ fi tàbí dáadáa o. mo bá ń ṣàdúrà fún ọkọ alálùbáríkà ọmọ oore ni wọ́n lọ mo rọ ọmọkùnrin tó fún mi tó fún ọmọ mi. Sima, this is a good news. It calls for celebration ìyá ẹ kó lè gbà ọ́ gbọ́ o. ọ̀rọ̀ yìí ló kúkú sí wọn. Fẹ́lájí fẹ́ pa mí Fẹ́lájí ti fẹ́ pa mí mi mọ nǹkan tí mo ṣe fún èmi gbà ọ̀la gbà ó ti sú mi mi mọ nǹkan tí mo ṣe mo dé ti bèrè lọ́wọ́ pé kí lè ṣẹ̀ mí kí ni mo ṣe fún ẹ ṣe fẹ́ pa mí ni kò dá mi lóhùn. ọjọ́ ẹ̀jẹ̀ ló ti pẹ́ lọ́kùnrin rẹ̀ kò ṣẹ́ nítorí wọ́n ní tí ò bá ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan ò déédéé ṣẹ̀ o. Daddy come on you're my dad tí bá ti ń parọ́ fún gbogbo èèyàn ṣé mo máa parọ́ fún ẹ̀yin náà ni mi mọ nǹkan tí mo ṣe fún Bọ́lájì mi ò ṣe Bọ́lájì. ṣé ó lè wá fi pé kò ń ṣe ìtorí àìrọ́mọbí tí ó wà láàrin yín ló ṣokùnfà gbogbo bó ṣe ń misbehave tí kò fi bẹ̀. jáde ní bá sọ pé kí n máa rí i ok ó mọ nǹkan tó bá ṣe tí ọ̀rọ̀ bá ti rí bó ṣe rí wàá lu ìdí obìnrin yẹn ah, obìnrin yẹn náà tí nǹkan tó máa ṣe ni pé tó bá ti di ní owó òru ìwọ kan òun kan kó pé kó wá lu èdè obìnrin kó bá sọ̀rọ̀ kó pè lórúkọ tó ń jẹ́ ìdè mọ̀pá jẹ́ tó bá ṣàlàyé fún un ó náà ronú dáadáa náà ìgbà tó ń ṣe pórí ọ̀pẹ Dad, are you sure this is going to work? Absolutely. Ẹ wá mọ nǹkan tó ṣẹlẹ̀. Tó bá wà pé tó bá dàbí pé kò fẹ́ yẹ. Maybe kí ni kókó adopt system man to man kí n pè é kí n bá sọ̀rọ̀ man to man you know mo ṣe ọ̀pá gbọ́rọ̀ sí mi. ẹ bá mi pè é ẹ bá mi pè Bọ́lájí ẹ bá mi pè kó má pa òun ẹ bá mi pè Bọ́lájí dájú ẹ bá mi pè kẹ́ ẹ bá sọ̀rọ̀. sọ̀rọ̀ fún ẹ̀yin obìnrin ẹsẹ̀ wọn máa tẹ́wọ́ ìmọ̀ká tó ń ṣe mẹ́wàá wà á ti ṣe mẹ́wàá. because of blend wọn máa roko sí òun ní sọ ọ̀rọ̀ òun kó jẹ́ ká mọ nǹkan tó rí lè ṣẹlẹ̀ kúnlẹ̀kúnlẹ̀ yẹn òun ní sọ. àwọn èké mo fi ṣe mo ti fún ma parọ́ fún yín tẹ́jẹ́ bàbá mi ni mo lè parọ́ fún yín náà. if that's the case wọ́n máa wọ ṣàmà lọ tiẹ̀ èmi á pè má bà sọ̀rọ̀. and gbogbo nǹkan tó kà fún mi njẹ́ o fi tó màmá ẹ̀ létí rárá. dadi mo mi lẹ pe just like that mọ́ mi jẹ́ pé mo ti máa lọ sọ́dọ̀ wọn máa sọ fún wọn pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ mọ́ mi ò believe mi rárá. really yeah in fact oníjọ́ kan tó jẹ́ pé tí mo lọ fẹjọ́ sùn mọ́ mi dáàdi ẹ̀yìn gíp mọ́ mi gbá mi ní etí ni wọ́n ní mò ń parọ́ ni mọ́ mi gbá mi létí wọ́n ní mò ń parọ́ ni. ló máa wọlé ṣùgbọ́n mo ṣáà máa lọ lé kó jẹ lọ dá kó lọ take care of oṣù jọ fún mi kó wọ́n rẹ́ ní tìlú okay. fine okay daddy all right sir. All right, sir. All right, sir. All right, sir. Yes, sir lè ti ṣe Hello, sister I'm fine, I'm fine. Eh? ṣe bí mo sọ fún ẹ ṣé mi ò sọ fún ẹ ni ẹ má bínú sí mi mà ní náà ti ń dress up lọ́wọ́ báyìí. ó jáde ókè wọn ò wọ́n sìn. gbogbo nǹkan tó máa wọ́n mi ra provisions and eh, oúnjẹ foodstuffs wọn mo ti ra everything kalẹ̀ mi ò rí ẹ. sista mi bẹ́ẹ̀ ti rí ẹ ṣé gan-an ẹ ṣé gan-an I really appreciate thank you very much. sori mo fún ẹ ní just thirty minutes tí n bá ti dúró díẹ̀ tí mi bá ti rí ẹ àmọ́ o ò lè bá mi lé o. èmi náà ń dress up lọ́wọ́ báyìí ni mo wà ní bedroom mo ń dress up lọ́wọ́ báyìí. mo ti gbọ́ sista mi máa meet up i will meet up. mo ti gbọ́ ṣáà má pẹ́ bá pẹ́ gbogbo nǹkan tí ọmọ fífa lẹ̀ ni. ma meet up in that thirty minutes. mo ti gbọ́ it's okay all right then take it. ṣé wọ́n lè wá bẹ́ẹ̀ jẹ́ kí n bá wọn sọ̀rọ̀ náà. wọ́n receive call ní parallel lọ́wọ́ báyìí. o oh, eh, ok wọ́n receive call bá mi kí wọ́n gbà náà mímọ̀ kí wọ́n all right then take it má pẹ́ o ọ̀bọ̀ yìí mọ̀ ni ọ́ tá a bá ti fẹ́ mi nínú ayé ká máa wọlé mi ọ́ tá a bá gbé gbèsè tí ò yẹ ká gbé àti bọ́ nínú ẹ̀ ó máa nira o ọkọ̀ mẹ́mi ni. kí gbogbo eléyìí tó ṣe yín sìn ṣé ìwọ tó dá mi dúró fún ni mi ò rò pé ó ní ìgbọ̀n kan láti sọ àbí. no tell me the meaning of all this ṣé bó sọ fún mi ìsìn pé o ti rí àlá tèmi so why you complaining. ẹgbà tí mo wá bá láti kọ ìwọ lórí pé kí n dóòlà ó yẹ kí n ti bá lọ làá wà tó fi ní kí n jókòó síbí wà. tòmíwá tòmíwá jọ torí ọlọ́run ó lè ṣàánú ayé mi má bà ayé mi jẹ́ two million naira ó ti gbà lọ́wọ́ mi I'm left with nothing tòmíwá ṣàánú mi ìgbẹ́jọ́ torí olóhùn why are you doing all this I don't understand. o ṣe múrọ́ mọ́ gbogbo ìṣòro tó nínú ayé ẹ̀ báyìí mo há àti ẹ̀kọ́ sọ ẹ̀kọ́ sọ pé orí ẹ̀ ò pé torí orí mi ò pé lóòótọ́ ni torí ó yẹ kí n mọ̀ wípé o ní irú ayé àtọ̀rọ̀ yẹn tí wọn ò bá parọ́ yẹ kó ti sọ fọ́kọ ẹ báyìí ẹ ti bàjẹ́ náà o ah. wípé kò sí èso kankan tó lè jáde látara ẹ ah. ó yẹ kó jẹ́ kọ́kọ́ ẹ mọ̀ láti jọ ṣe bó àwọn fún lọ́kọ ẹ náà nìyà ó parọ́ kọ́kọ́ ẹ ní lísìn irọ́ òṣì tó pa ẹ̀ má padà ọ̀dọ̀ tèmi àwọn góòtù ní ní nǹkan. bákan tí èsì gbogbo góòtù ní ádùnlò. àfàjàre ọ̀rẹ́ mi yẹ mo fẹ́ sáré délé mo fẹ́ rí ọ̀rẹ́ mi mo fẹ́ gba ọkọ lọ́wọ́ ẹ̀mí ẹ̀stétò ẹ̀ eh, but of course máa délé máa délé mo fẹ́ mú nǹkan anyhow náà wẹ̀ ló wà <laughs> mi ní bẹ́ẹ̀ dé state already all right talk to you later. olẹ́rù olóòlówó wá tí góòdì ẹ ò bá dowó bọ́dì ẹ dowó o lọ gbọ́ ọ̀nà tó bá fi ní five hundred fún mi nù tó bá dúró sẹ́gbẹ̀ẹ́ títì wọ́n á fún ẹ lówó o tóbi wá báwo ló ṣe sọ̀rọ̀ báyìí kí n ti gbé gold meter kò dáa má wà at least báyìí kò dáa. Ah, gold ló dùn ẹ ara ẹ ò dùn ẹ wèrè aṣẹ́wó lórí burúkú ọ̀ṣọ́kọ ọ̀ṣẹ́ bàbá wèrè wọ bí ṣé tó bá sọ ti tán no problem mo ti rí aláti tútù wíìsì eléyìí ò mọ retí ti tún bọ̀ lọ. Tómiwá wẹ̀ Tómiwá dúró Tómiwá ní sùúrù. Tómiwá kò kí ló fi ṣe báyìí fún mi. Ó dé ìjọ bó báyìí níjẹ́ báyìí ní kúrò ní ọkọ mi. Ó dé pa mí sílé má fà mí síta Tómiwá ṣàánú mi. Ṣàánú mi ò tiẹ̀ ṣe é ni. Ah. Oh, ah. Tómiwá. nígbà kan tó ń ṣe yìí ò dá o nǹkan tó ń ṣe yìí wà á rí pé ti kan tó ń ṣe yìí kò dá o what are you doing again kí ló ń ṣe yìí tó mọ́ what's the meaning of this Tomiwa stop it Tomiwa ò dé stop nǹkan tó ń ṣe yìí now Tomiwa stop all this. ṣé kí n ìdúró ni àbí kí n sẹ́ndì ẹ̀ sọ́pọ̀ ẹ̀ sẹ̀nsẹ̀ kí n máa lọ ok no problem. Tomiwa kan tó ń ṣe yìí ò dá o ìwà tó ń wù yìí ò dá o ṣáà ló mi ò ṣe ẹ̀ṣẹ̀ ni. Ah, tún gbé glass of mi My formal enter. Ah, ọmọ yẹn very good. sí nǹkan tí obìnrin fi ju ọkùnrin lọ mo ti fi wọ́n yẹn bó ṣe ń lọ yẹn ìgbà ìbẹ̀rẹ̀ la mọ̀ ọ́ kò sẹ́dá tó mọ̀ gbẹ̀yìn ọ́ jinlẹ̀ ká tó gbé gbèsè ká jinlẹ̀ ká tó gbé kẹ́dá máa bà á kábàámọ̀ o kárọ̀nù jinlẹ̀ ibẹ̀ láre ibẹ̀ lámọ̀ kárọ̀nù jinlẹ̀ kárọ̀gbẹ̀yìn o kárọ̀nù jinlẹ̀. Ah. madam kílẹ̀ sọ. wọ́n ní kó bá mi ṣí gèètì kí ló bá mi sọ. madam ẹ mọ o. ṣe rí gèètì tá ẹyin fáyẹfáyẹ ní kèmí fáńfá mi kí ṣìkú yìí yẹ mi ò ní lè ṣe o. ayé òkè kí ló ṣẹlẹ̀. àdàfọyí ṣe rí ọ̀gá mi fáyẹfá rẹ kẹ́tì fún mi ní authority pẹ̀lú instruction kò dẹ̀ ní dáa kéèyàn wá fún yàn ní authority àti instruction kéèyàn má lè tẹ̀lé bẹ́ẹ̀nìyàn má tẹ̀lé onítọ̀ fáyẹfáyẹ kẹ́tì overrule tó má gbé lọ sí court of law wọ́n máa dájọ́ ẹ̀wọ̀n egbére fún ni wọ́n ní pé tẹ bá ti fẹ́ jáde ẹ ń gbọ́ wípé kí èmi fámi àrà pa àgbà tèmi fámi fámi kẹ́ máa pègbèje kí má sí ilẹ̀kùn gúgú yín débi pé máa gbé mọ́tò yín jáde wípé one of the motors ní company kẹ́ máa gbé jáde wípé tó bá jẹ́ pé ibẹ̀lẹ̀ wa ń lọ yẹn kẹ́ ìfọ́tà ti wú yí kí n gbìyànjú ẹ bàbá sẹ́yà tó máa ṣe wúwà nínú àdúgbò kó gbé yín jáde. You are very very stupid. I didn't say. Mo sọ fún ẹ pé ṣígẹ̀sì mo bá mi sọ pọ́kọ̀ tèmi. Are you crazy? Are you mad? ọ mọ mi lọ́wọ́ bọ̀ bó mi jẹ́ nílé ṣá very very stupid. Just sọ pé kí mi get out. màá bẹ mú mi ò lè ṣí. mi ò lè ṣí o. sórí ẹgbẹ́ ṣá sórí àwọn ẹni. ó tẹ̀sí dá ó tẹ̀ dá bẹ́ẹ̀ baby how are you doing how you doing how was your day. can you just imagine this fool wèrè bàbá yìí mo ní kó bá mi ṣí kí ọmọ mi sọ trust pé eh, ọkọ yín ni kí n má ṣí gate fún you can you imagine wọ́n sọ báyẹn fẹ́ mi nínú ilé mi. keep short please. Ah. nínú ọ̀rọ̀ ẹ̀ tó ń sọ ń sọ pé ó sọ pé ọkọ yẹn ló ní kó má ṣe tàbí. Ah, baby you heard me nǹkan tí mo sọ náà ni pé ó sọ pé ọkọ tèmi. so tó bá wá ń pè ní wèrè yẹn ta ló ń pè ní wèrè ta ló fún láṣẹ pé kó má ṣe gé tán. baby o gbọ́dọ̀ tí mo sọ ni mo jáde ó ní kó. Ah, ìwọ ni kò jẹ́ kí tiẹ̀ láṣẹ nǹkan tèmi sọ mo ní nígbà tí ó dárúkọ mi fún ẹ so tó bá wá ń pè ní wèrè mo ní ta ló ń pè ní wèrè. baby what are you talking about. Oh, what am I talking about yẹn sọ máa ń pè mí ni mo fóun láṣẹ. kí ló ṣe kí ló ṣe kí ló ṣe yín èmi yes or no. yes sir. náà ìwọ ọmọ ní láti fara while balẹ̀ wà lọ you ẹrù You are something. yín ya ìwọ same thing. ọ̀gá o ẹ̀yin obìnrin mm, ẹ kú ìrọ́jú nílé ọkọ yín. Ah, àbúrò ẹ wà ní bébí kìdí ẹ náà ó má kọjọ sí wọn sí máa ní tó ṣe sábà. ó yọ ṣubú ni ó yọ ṣubú kẹ ó yọ ṣubú lórí bí ni nà bọ́dẹ̀ sọ kó máa tẹ̀kẹ̀ yìí sí. ó yọ ṣubú kẹ. ó yọ ṣubú bí ni. do ah! I help me carry you sọ́sọ́. stop me sir. stop me. ẹ̀yin obìnrin ẹ kú ìrọ́jú nílé ọkọ yín ẹ̀yin obìnrin ẹ kú ìrọ̀jú àwọn ọkùnrin. dókítà dókítà dókítà dókítà dókítà. ọ̀gá o ẹ̀yin obìnrin ẹ kú ìrọ̀jú nílé ọkọ yín ẹ̀yin obìnrin. kí ló sọ̀dá? ẹ kú ìrọ̀jú. wọ́n náà mọ̀dá ń mà bí kí ló mi ìgé ẹ̀sẹ̀ ọ̀rọ̀ ẹ ọ̀gá ó ti lọ màdámù wà. ẹ níbo ni wọn kọ́ lọ. mo lórí níbo ni màdámù wà báyìí. hospital hospital hospital bo. mi ti hospital. ẹ wọnú mọ́tò kájọ lọ. ẹ má ṣe é lọ. àwọn ní mọ́tò níbo ló lọ. ẹ má ṣe é lọ. kájọ lọ sáfì náà. ẹ lọ. jẹ dámù jẹ dámù dámù mi kí ni mo báyìí. ọ̀gá o ẹ̀yin obìnrin ẹ kú ìrọ́jú nílé ọkọ yín ẹ̀yin obìnrin ẹ kú ìrọ̀jú. ẹ máa ń ṣẹlẹ̀ mo ń tọ́ láti ní sùúrù bọ̀ ara mi ò ní sùúrù. báwo lè ṣe máa ń ṣubú nínú ilé ẹ̀ tó lè máa ń di wàhálà ó kọ̀ yọ̀ ṣubú ni kórè mi má má gbà bọ̀dé. orí yóò lè gbà bọ̀dé nísìnyí. ah dókítà ìjọba ọ̀la rẹ̀. ẹ ṣe sọ̀rọ̀ àwa ti gbìyànjú tiwa but I lost am. ẹ lọ́ọ̀sì tàlẹ̀ gbọ́sọ̀ tàlẹ̀ sọ pẹ̀lú sísá rẹ̀ ẹ̀ ní lọ́ọ̀sì ẹ̀ ẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀. wọ́n yà mí. I'm mo bẹ̀rẹ̀ ọ́. sorry o like ṣàlejò can't I come to say hello to you. Oh. okay thank you for that. Um, I was live in treating you. I give thanks to Almighty God and you. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Iṣẹ́ kọ. Ọlọ́run ò fi wá sílẹ̀ nígbà kankan iṣẹ́ ń lọ. Hmm. Mo dẹ̀ hó pé ẹ̀rọ ní ọ̀tọ̀rẹ́ mi. Màtá tán. Mo ti fi gbogbo nǹkan lẹ̀ fún Ọlọ́run ọba. Just take out. Ṣé mo kẹjọ mú fọwọ́? Ọlọ́run á jẹ́ wà pẹ̀lú mi. Mo kàn ní kí n wá ṣe hi sẹ́yìn ni. Oh, really? really? Trust me, I so much appreciate it. Yeah. All right, take care of yourself, yeah. okay? Bye. All right, bye. Yeah. Hello. Can you imagine? oníbàárà ń bọ́ lè wọ́ díẹ̀díẹ̀ wọ́n fún lówó tán tún yọjú wọlé. síbí báyìí ni some documents. Fines? Bẹ́ẹ̀ni. How come? Like, we can check it now. Mo àrà òdìbí náà ló máa Oh, Oh, thank God you find it already. Because they are very important documents. Mo fẹ́ submit lọ́la. Okay. It's late already ó dẹ̀ ti máa ti géètì estate wa ṣé ẹ̀ máa ń kí n pass night níbí báyìí. Eh, fine um, ilé ilé ẹ kò kò sí wàhálà. ẹ ṣe gan thank you very much. when you are ready you can just go to the visitors room. okay. You if you need my help time, whatever help in my capacity, I will definitely render. All you need is for you to be strong. Tábà ní àárín eléyìí nígbà tí You've ní ẹ̀rọ that is life for you ara àwọn nǹkan tí àwa face nílé ayé ni you just have to be strong okay tó bá ní kan máa sọkún láti ẹni dọ́là kò sí nǹkan kan tí yẹn fẹ́ tó fẹ́ help dàbí kó tó máa wọ́n darí sí ni. báwo ni mo ṣe fẹ́ wá break up ọlá break up that times they just find an excuse just to break up with me. fed See, just just stop crying, okay? Ẹkún yẹn ò like, n like ẹkún yẹn a solution. Trust me, you just have to be strong for yourself. With any one work, but kò sí nǹkan like oh, sí nǹkan tó lè tí kì í rọ. Ṣé ìgbẹ́ wa ń sọ̀rọ̀? Ìgbàgbọ́ ọ́ tá a bá ti fẹ́ rìn nínú ayé ká máa wọlé rí ọ́ tá a bá gbé gbèsè tí yẹ ká gbé àti bọ́ nílẹ̀ ó máa nira o ọkọ̀ fẹ́ẹ́ mi ni àfi ká gbọ́n nínú ká gbọ́n níta ibi ọ̀rọ̀ yìí dojúkọ ẹnìkan ò mọ igi màtíyá lómi yà ò mọ bómi tẹ̀ máa gbé kí lọ. ara ẹ̀ bẹ̀rẹ̀. àbúrò mi mi máa bọ́ fọ̀. I can watch. Is it? Of course. Yeah. Ṣìyá ní àwọn ọmọ tó ń pẹ́ ká ní sẹ́yìn. Kí ló yẹ mọ̀ ní ẹ̀jẹ̀ ní last time tí mo wá sí ìlà yẹn bẹ́ẹ̀ méjèèjì ṣe jọ ṣe ṣe jọ kí n fún ara wọn the love between the both of you. Eleni, kò sígbà tí mo yàgò láti olólùfẹ́ mi. Ọmọ tí mo bá ń sọ, tí mo bá ń wẹ̀, tí mo bá ń jẹun, tí mo bá ń drive, tí mo lọ sí ọ́fíìsì. All the time you mo máa ń sọ. Bọ́kí ni mo fẹ́ ṣe gẹ́gẹ́ bí nǹkan láti máa ń lọ àti bàtà wà náà wà lójú rẹ̀ pé alábàárò pẹ̀lú ọlọ́run àdúgbò ẹ̀kọ́ kò yà wọlé. èmi rí lẹ́gbẹ̀ẹ́ tó pẹ̀lú kápọ̀ mọ́ àdúrà fún kí ọlọ́run tẹ sáfẹ́fẹ́ rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àmọ́ nǹkan tí wọ́n ń jẹ lọ́wọ́ bọ̀t kó má jọ kó kó má jẹ kò lè bí àwọn ọmọ bàbá ṣe máa ń sìn. You wanna spell my note. Or Fatima Fatima. Yeah. Lakini mchuma wenyewe kwa Thank God. <laughs> Thank God you're here to replace her. Thank you. Mm -hmm. Now, let's watch together. <laughs> Ah, ah fẹ́ ハハハハ mo lo tún lọ báyìí bó ṣe ń rètí. padà bẹ̀bí. ọkọ ọ̀rẹ́ mi ni. èṣù ti gbé bọ́ èṣù ti gbé bọ́ seriously.

But I will fulfill my promise. Okay, good. His wife Khalid, I want to ask you some questions related to an honest person. Good, shall we? Okay. Forward. Ask me anything. I will Did you really love Tolan? Of course I do. I love her so much. She kò tó fi You love her? Of course I do. But why did you start to assault her? Assault her? How did you mean? Um, how did you know? Tolani told me everything before she died. anyway I told her for the fẹ́ I love Talani so much and I cherish her so much nítorí pé ó help me, gan a lot òun ló gba àwọn ìwà àbàjẹ́ oríṣiríṣi kúrò lọ́wọ́ mi like taking drugs smoke and all but same Talani yìí náà ló dá gbogbo àwọn kíní ìpadà sínú ayé mi látara bó ṣe break out mi látara bó ṣe betray trust tí mo ní sí látara nǹkan tó ṣe fún mi. sọ dànù mi gbọ́ di six mi ò understand kíta ló lè explain. jésù lolúwa no kò púrúfù ẹ̀ rọ́ǹgì pé o ò gbé ní ọmọ ẹ̀ta lóòótọ́ ọ̀rẹ́ ẹ̀rù gbà mí o. ìbòrí pé mo là á ẹ̀mẹ́gàn láàrin ìṣẹ́jú tí mo wà ní ọmọ tó ń ṣẹlẹ̀ sí mi wá rí pé mo kàn sọ èsì sí jọ bí àgọ́ tí wọ́n sọ yóò tí ì yé mi ó sọ̀rọ̀ on the six nísìn jọ kí ló ṣẹlẹ̀ lọ́ọ̀dì six. Ah, ẹ on the six ó ta ilé ọmọ ẹ̀fọ́ ìwà ah! ló ń pọ̀ ẹ̀wọ̀n eh, wẹ̀rẹ̀ gan pàápàá kí ló wá ṣẹlẹ̀ kí lẹ̀ kí lẹ̀ kí lójú ọ̀rí ẹ̀wọ̀n lẹ̀ pariwo fún ẹjọ́ ọmọdé kàkàkàkà eh, kí lójú ah! orí ẹ̀ pé. orí ẹ̀ pé. ọ̀rẹ́ mi kò ní sí nǹkan tó ṣọmọ nínú ìmọ̀ bóyá òun lójú ṣé àwa ló ń sọ fún pé káwa kó ṣì dà ọgbọ́n ló bá mi kò lè jẹ́ mi àwa méjèèjì ló ń sọ̀rọ̀ kò lè jẹ́ wọn ó ní máa jẹ́ máa méjèèjì tó ṣe kó ń ṣe é. ẹ̀yin bàbá mi ò ṣe é lọ mo bá wí fún wọn ni. mo wọ ẹ̀rọ àwọn obìnrin. ẹ Ah! ẹ̀sìn ìjọba mi dàgbọ́. ṣáà tí Ah! kò gbọ́ kó sọ fún mi. ṣé o gbọ́ bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀? mo ń sọ̀rọ̀ tí bínú tìbínú mo ń sọ̀rọ̀ tí kọ́ra tí kọ́ra ṣó ti yẹ sórí tí ayé bá ń jẹ́ ayé má sọ jalè má sọ jalè àní tí ọ̀run bá ń jẹ́ ọ̀run má sọ jalè tó bá tún gbọ́ pẹ́ẹ́rẹ́ ọ̀tọ̀ lọ́nà wọn lórí burúkú oníbàdàn ọdún kan èmi ni wọ́n sọ fún bẹ́ẹ̀ kẹ́mi kó sí dànù o tún jẹ́rìí ayé yìí má sọ jalè nígbà tí ń síra ẹ̀ lọ́rùn òkè tó máa pa ti pa èmi ló pẹ̀lú lórí ọkọ tó bá jẹ jẹ́wọ́ ló pẹ̀lú lórí burúkú ọ̀pọ̀ ìpè ó tún wá lẹ́mí náà wà bẹ̀. àwa méjèèjì. gbogbo ọ̀rọ̀ tó sọ pátápátá má sọ jalè àbọ̀ ètò ti sọ àṣẹ àmù. lágbára náà àṣẹ àmù. èmi ló bá sọ pé kò gbé kan èmi ló bá sọ pé kò gbé kan ìwọ fúlàní ọmọ jọ iye ọmọ ẹja òkú ti kúrò òkú fún wa wà á rí ìrànwọ́. ọgbẹ́ ni kọ́sì lọ́jọ́ ayé ọmọ mi kọ́ ló bèbè ló bèbè ló owó rẹ̀ ká ká lórí o kẹ́kọ̀ọ́ rẹ̀ ti mọ̀ nílẹ̀ fẹ́ jẹ́jẹ́ kó náà tó ní kọ́tẹ́ kó náà ṣé mi lè wá tó ọ̀pọ̀ nígbà tí kẹ́kọ̀ọ́ rẹ̀ náà àwọn ọ̀pọ̀ yóò nílé ọmọ mọ́ ọ sí kankan tó wà nínú ẹ̀ tó lè lè sómi ìwà mọ̀ bóyá o ìfẹ́ keep relationship ẹ pẹ̀lú ẹ̀ o dẹ̀ ìfẹ́ kó jẹ́yàwó ẹ nínú ilé i don't know mi mọ̀ kan tó fà lẹ́yìn tó gbọ́ ilé ìtàn tó ilé fi keep ẹ pé kó wà nínú ilé ẹ̀ mi mọ̀ mi mọ̀ nítorí nǹkan tí mo expect kó yẹ kó ṣe ń sìn ni wípé pẹ̀lú bó ṣe rí yẹn o kò lè dànù kó má sí lọ́dọ̀ ẹ mọ́ tó bá dẹ̀ ìfẹ́ kó wà lọ́dọ̀ ẹ tó ní reason fún bóyá ẹ ti jọ múlẹ̀ abẹ́ ti jọ ṣe nǹkan kan tó ti ẹ̀ ń sìn ìwọ ló máa mọ bó ṣe máa lọ wá obìnrin míì níta tó máa máa bímọ fún ẹ àfi tó bá dẹ̀ nídìí ọmọ lókun but nípa ti tọ́lá ní èmi rò pé yẹn lè kó lè bí kó lè bí ọmọ kankan fún ẹ èèyàn burúkú lọ́wọ́ yẹn rà ó mọ̀ pé jẹ́ǹtù ó mọ̀ pé wò ó lè bínú ìtorí ẹ̀ ló ṣe sún ẹrù ẹ̀ kalẹ̀ sọ́dọ̀ ẹ̀ tó bá lọ dí àwọn késàrì ọkùnrin tó wà ń ta òun ló lọ ṣe sí ṣé kò mọ nǹkan tó dùn ẹ máa rí àbí òun lọ jẹ́ késàrì òun ló ṣàdúró eléyìí fún ẹ kò mọ nǹkan tó máa rí ah no no no no èèyàn burúkú ni kò lè gbé dọ̀dọ̀ tèmi síbi ò kì í ṣe lucifere kò lè gbé dọ̀dọ̀ tèmi kí èso gbogbo rádàrà ẹ̀. lọ́wọ́ àti tọ́lá ni ṣẹ̀ṣẹ̀ báyìí fún mi ṣé nǹkan tí mo deserve lélẹ̀ lẹ́nu kí àti love tí mo fi hàn wáìtò yìí jẹ́ pọ́dọ̀ mi ló fẹ́ sọ̀rọ̀ ẹrù orí burúkú báyìí sí like wáìtò yìí jẹ́ pọ́dọ̀ mi gangan ló sọ̀rọ̀ ẹrù yìí sí. mi ò understand o. ọ̀rẹ́ pity mi ni o mo pity ẹ mo mo pity àánú ẹ ṣe mi ó ní láti jẹ́ pé ọmọ yẹn ti ṣe nǹkan kan fún abẹ́ tíjọ́ ṣe nǹkan kan lọ́tọ̀ àbí ládùúgbò gbogbo nǹkan tí mo sọ yẹn ń sìn o tún fọnkífà yorùbá fún mi ọ̀rẹ́ ò pítì mi ni ah! ṣó ní problem ni àbí kí ni nǹkan míì anyway wọ́n ló ní láìpẹ́ ẹ̀dán bó bá ṣe wẹ̀ ló ṣe lè ṣe náà bó bá èmi kàn èmi kàn jẹ́ kó mọ̀ nítorí tí màá jẹ́ kó mọ̀ problem ńlá ló máa jẹ́ fèmí náà tí bá rí nílé ẹ̀ tí mo dán rẹ́yìn méjèèjì bẹ́ẹ̀ tí mi ò lè jẹ́ kó mọ̀ problem tí lady yẹn ní bákan máa náwó dànù so you understand nǹkan tó mo understand ipò ti ní problem. èèyàn ló máa ń kọ́ ni ká gbọ́n èèyàn náà ló máa ń kọ́ ni ká gọ̀ èèyàn ló máa ń kọ́ ní ká you understand kò sí nǹkan kan tó pọ̀ jù náà tí mo bá try láti favourite tí mo dẹ̀ soft tí mo try láti ṣe bí gentleman tí mo try láti ṣe bí good man ṣé mi máa mọ̀ pé ọmọ orí burúkú báyìí ni ṣé like kò ti ní jí kò ti ní jí kò ti ní jí ẹkùn tó ń gbénu tèmi náà tó yẹ pé mo kàn tọ́jú ẹ̀ pamọ́ síbẹ̀ ni tó dẹ̀ pé nǹkan kan ló yẹ kí n tọ́jú ẹ̀ like tí mo ṣe fẹ́ ni mo ṣe pé okay fine èèyàn èèyàn ń dàgbà jù báyìí náà lọ àgbà tí ń kìmí náà nìyẹn jẹ́ kí n kọ̀ wà nù lókì kí n dẹ̀ rọra gentle like má ma kí mi ní láti máa ṣe bí gorilla dítò pé mo ti fẹ́ yàwó ṣé màá mọ̀ pé ló lórí burúkú ọmọ báyìí ni. jẹ́ kó jí jẹ́ kẹ́kùn tó wà nínú ẹ̀ jẹ́ kó jí àmọ̀tẹ́kùn tó wà nínú ẹ̀ jẹ́ kó wọnú odò kó gbé crocodile àmọ̀tẹ́kùn ẹ̀ jẹ́ kó nawó sókè kó fò kó mẹ́ yẹ kó jẹ́ kó yẹ ẹ̀sìn jẹ́ kẹ́kọ̀ọ́ àmọ̀tẹ́kùn ẹ̀ jẹ́ kó ní mọ́tò red kó máa gbé kiri kí ló ń tẹ́lẹ̀ láti sọ alọ́mọwùwà tí ò dáa ń sọ fún mi pé ò fẹ́ kí ẹkùn tó wà nù tiẹ̀ jí. kí mo ti ráyè àwọn òwe um, wo pọ́kẹ́ no problem lọ́n tèmi nìyẹn jàre tẹ̀fẹ́ gbà púpọ̀ mi síbi mo ń lọ nìyẹn. Ah, ọ̀rẹ́ mi ìfẹ́ koro yẹn o. olójú ẹni tó máa rírun nǹkan báyìí tó máa sọ fún mi. mo máa ń rówó ń bí tẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣé kò sí. ẹ ẹ wàhálà no problem. Ah, èmi sì ń mú tó gbogbo eléyìí. àwa èmi ṣẹ́ lóore ni o má má rànjú mímì o mo help live ẹ ni wá ni kó má kanra má wa. mi ì lẹ́júmọ́ ẹ̀bọ̀ tí wọ́n gangan ti ń. account number ló important zero zero one zero five eight nine one five six. whatever I'll call you. o ti bèrè ma máa tẹ̀sítẹ̀ máa sẹ̀ǹdẹ̀sẹ̀. lọ́dọ̀ mi later kádẹ́rì ká má sọ ojú ẹ̀dẹ̀ wa lọ lé. àwọn iṣẹ́ lóore ni má kọ́ra má wà. àjẹkọ̀ ọmọ yìí regret nǹkan tó ṣe. so ọmọbìnrin yìí betrayed trust tí mo ní sí she betrayed me i'm had a treaty for coffee. ìgbà ìbẹ̀rẹ̀ la mọ̀ kò sẹ́dá tó mọ̀ gbẹ̀yìn ọ́ kárọ̀nù jinlẹ̀. ó kọ́kọ́ fẹ́ há bákanbákan fún mi láti believe nígbà tí Tommy sọ fún mi. lákọ̀ọ́kọ́ not until ìgbà tí mo lọ sọ́dọ̀ dókítà fún ara mi. Yeah. doctor gave me days doctor jẹ́ understand pé ó mọ̀ pé ilé ọmọ ti bàjẹ́ for long ó yà àwọn gbọ́ngàn lẹ́nu bó ṣe jẹ́ kí n fẹ́ òun sílé àti ìyàwó ládùúgbò bí mo ṣe náà ìṣètò ṣé nǹkan tí mo deserve lélẹ̀ sọ fún mi ọkùnrin wo ló máa ṣerú nǹkan báyìí fún. I want a clean and perfect job. Mo mọ̀ pé wọ́n lè lè ṣe bí ẹ̀ mo ṣe wá torí Ọlọ́run mi wàá mọ ọgbọ́n tẹ fẹ́ dá o mi ò mọ ọpọlọ tẹ fẹ́ lò ibi tí mi mọ format tẹ fẹ́ lò the only thing I want is kẹsà wá kí ẹ sọ fún pé àpé wọn ṣe máa bímọ. Ah, ah, ìyẹn ló kéré jù you trust me and uh, you know I will never disappoint. of course of course. but I just want you to just cooperate because um, any format tó bá gbé wá òun la lè lò because iṣẹ́ wa nígbà mi inspiration ni a lè ti ní schedule rí pé báyìí la ṣe fẹ́ ṣe ó kàn dédé yá everything change so tátẹ́gùn bá ti gbé wa tó bá ti gbé wa la máa lọ so i will need some information in your compound láti lè guide me láti lè play around the information. àṣọ máa wọrí gbogbo information tó bá ń kọ ní just call me my own is i want a clean and perfect job if you come go for me put a traces máa plan nǹkan tó ṣẹlẹ̀ yìí ni. everything is done um, bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ lọ́wọ́ báyìí èmi ti wà nínú. ah ó ga jù àwọn ilé lásán okay na àwọn ilé <laughs> alright so um, so uh, side ibodàn lọ kí lè drop ẹ. Hmm, don't worry. No, no, no, don't worry. Don't drop it. Let me just find a way. Okay. Then decide that any conversation, chat, whatever, delete it on your phone. Okay. Okay. Okay. So good. All right. Thank you. I All really right. appreciate it. All right. Take care of yourself. Joba ṣe fi sí ni kó ṣe wà Praise the Lord. Praise the Lord now. Olúwa ní pé nǹkan kò ní dènà ẹ̀. Madam ẹwẹ̀ yín wò má ọmọ ló ní ọkọ yìí. Láìpẹ́ láì jìnnà ariwo ayọ̀ ariwo ọmọ ẹkún ọmọ tó máa bẹ̀rẹ̀ sí. Àmín Jésù. Ẹ ṣe ìdánwò lágbára. Ẹ ṣe ìwé ṣe mo dúpẹ́ o. Ẹ̀mí ni mo ṣe. Ọlọ́run ṣe. Bàbá ẹ pẹ̀lẹ́ sà, ẹ má dùn sà o. Olúwa sọ wípé ìyàwó yìí wà nínú wọn lóòótọ́ ni bẹ́ẹ̀ ni sà olúwa sọ yìí pé a máa gbóhùn ìyá a máa gbọ́ tó wọn láyà ní ṣùgbọ́n olúwa ní pé kẹ́ ẹ sọ fún wáìfù yín pé màdámù kan tó wà níwájú lẹ́yìn tó ń lẹ ẹ̀rọ ata kí wọ́n má bá wọn jà o ìyá lámẹ́bẹ́ olúwa ní kó má bá wọn jà nítorí pé léwu Eh, ọwọ́ àjẹ́ ipá àjẹ́ kò ní ràn ọkùnrin ọkùnrin wo ló máa ṣerú nǹkan báyìí fún tí kò ní máa rántí lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí orí ẹ̀mí máa yí tí kò ní misbehave sí obìnrin yẹn. mi ò mọ̀ pé tọ́lá ní ẹgbẹ́ pass bẹ́ẹ̀. ìfàtò ní ojú bẹ́ẹ̀ lọ ọkọ ṣẹ́fún lẹ́nu. ó ti wùwà burúkú sẹ́yìn still why did he kill her. What did you just say? You heard me right. Why did you kill her? Uh, what? Like what? What? What? Why? Why did I? I? I don't. I don't get. Kill on ń try láti mi kò yé mi nǹkan try láti sọ. And hello lady, o ti ń túlétúlé ẹ ti ń ti ọwọ́ bọ òkú lójú díẹ̀díẹ̀. What's even up that? Aṣọ fẹ́ rò mí ni. Cause I don't get. Ta ló sọ okay Tọ́lá ní ẹ tó jí lọ́wọ́ ó sọ fẹ́ pè mí ò sẹ́mi tẹ́lá ní tó sọ fún ẹ pé òkè èmi ni mò ń nà ó sọ ó tún wá jí lọ́rùn ó yọ sọ fún ẹ pé mi wọ́n pa ọ́ kí ni túmọ̀ yẹn náà ó torí pé mo kàn jókòó síbí mo ń fún ẹ ń chance torí nǹkan tí mo fẹ́ jẹ tí ò jẹ́ kí n gbọ́ àbí can you imagine what rubbish ọdúndà kò kàbùkù because bá rí other side of me o o ní láìka rẹ̀ àtọ̀ can you imagine lórí lórí mo kàn dúró sí ìmọ̀ mọ́. I am Detective Fayomide, state here. àti skills tí mo lè fi mú bọ̀bọ̀ yìí ṣẹ̀jẹ̀ mọ̀ pé ọkọ rẹ̀ mi ọ̀yàn dẹ̀ ti mọ̀ pé mo ti ń dé bíbá ó dẹ̀ ti fẹ́ máa dìsọ́ lẹ́nu fún mi. you know what kò sí ìsọ̀lẹ̀ ẹnu kankan bẹ́ẹ̀. láì jẹ́ irú fọ́múlà tá a lè kó sí ọgbọ́n àbí ọ̀nà tá a lè gbà tá a lè fi get root kezi ṣé you understand. o ti promise the country wípé ó máa serve country ẹ̀ ara service yẹn nìyí o àmọ́ so ọ̀rẹ́ ẹ tí ó kú yìí ìwọ gangan ló ń sọ fún mi pé ó fẹ́ mọ ìdí irú ikú tó kú tí ò bá dé lo fọ́múlà tá ń lò yìí ò lè gẹ̀ẹ́dẹ̀ automatically àní mọ̀ bóyá ọkọ ẹ̀ ló pa àbí ó strong blow tó ń forí gbá ló fi kú. ó ń tẹ ló pa because kó tó di pé ọ̀rẹ́ mi kú ló ti ń sọ fún mi pé ó máa treat òun mo jẹ tí ń béèrè lọ́wọ́ ẹ pé kí ni ìdí tí ọkọ ẹ fi ń mà treat ẹ olóhùn ò àti gbà yín dẹ ni mo ti wà attracted to this case pé mo gbọ́dọ̀ wá find it ìdí tí ọkọ ẹ fi ń mà treat ẹ but ikú tó bọlá jẹ́ yìí ni ò wá padà jẹ́ kí n get but ah, sure I will get him. that is the point do you understand reason tó gbọ́dọ̀ fi ṣiṣẹ́ takuntakun nìyẹn because òun gan bó ṣe wà yẹn mo believe wípé òun náà máa ma sára bọ́ tó bá ṣe ń sára ìwọ máa gba gbé súnmọ́ àfi tó bá mú rẹ̀ dáadẹ́ if not so kò sí solid evidence tá a lè fi sọ pé òun ló pàyàwó ẹ̀. so I trust you <laughs> you can do better than this and ṣe mọ̀ pé interest ọ̀rẹ́ ẹ̀ tó kú ló gbọ́dọ̀ ṣe follow up lé lórí má mind wípé ọkọ ọ̀rẹ́ ni o ṣé you understand sure. so lọ̀rẹ́ tó fẹ́ wádìí ẹ̀ yẹn òun ló important sí ẹ you understand my point now. it's my heart sir. Now my ma better go titi wọlé kó tó dé. okay sir. Mm. yes sir. yeah release. you are under arrest. Now what? na wọ́n. Wàsíù on Judy genius lóníkàfin kọ́gbọ́n o àìmọ́ nínú ayé tún làwọn kan fi ṣẹ̀ṣẹ̀ gbé lóní ọ̀hún jàbèrè kàkógbé bóyá ó tiẹ̀ mọ̀ páyé ṣókùnkùn ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ ló ṣọ̀wọ́n wọ́n ń tajà wọ́n ń rajà ohun jàbèrè kàkóná. ọkọ yìí mọ̀ ní ọ tá a bá ti fẹ́ rìn nínú ayé ká máa wọlé mi ọ́ tá a bá gbé gbèsè tí ó yẹ ká gbé àti bọ́ nílẹ̀ ó máa nira o. ló ṣe ládùúgbò wa mi. àfi kágbọ́n nínú kágbọ́n níta ibi ọ̀rọ̀ ìdojúkọ ẹni kọ̀ọ̀kan igi máa ti yá lómi àwọn ọ̀rọ̀. Are you sure you're fine? I'm I can see. You notice. notice pé. wọ́n bọ̀ láti inú. Oh! Bọ́lá ti estate ẹ̀ nínú ilé ẹ̀ inú inú inú ilé mi gangan. inú ilé ẹ mo ti ń and i have not plan. mi ò tẹ̀sí plan àti lọ ni mo fẹ́ wòyàn ládùúgbò kí ló lọ sínú ilé mi kí ló ṣẹlẹ̀. <sighs> ọ̀rẹ́ talk to me now. i am so sorry. sorry about what. Ah! sorry about what now. ó lè jọ bíi pé mo bù tẹ mo hàn mo mo sorry gan. Uh, of course o ti betray me already kí ló lọ sínú ilé mi because mi mọ̀. secret mo sọ fún ẹ eh. nípa ìyàwó ẹ ẹ tí mo dẹ̀ promise ẹ mi sọ fún mi mi sọ fún anybody i i did not tell her kí ló wá ṣẹlẹ̀ ah kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ náà. mo fi ń gba owó lọ́wọ́ ìyàwó ẹ̀. oh my god. mo fi ń gba owó lọ́wọ́ ẹ̀ mo fi ń gba owó lọ́wọ́ ẹ̀. mo fi ń gbowó lọ́wọ́ ẹ̀ báwo. ẹ bọ̀ tí wáyé tó tún ṣe máa gbowó lọ́wọ́ ìyàwó mi náà ní ìgbòho mi ò ní fún mi. Oh! kí ló dé tó You're, sorry. You betrayed me already. What? Oh, hey! No! Oh! No, má kọ́ bá mi jọ́ torí ọmọ oh! You don't have to do this to me. No! No! Kí ló ṣẹlẹ̀ gangan? No. Eh? Ọ̀rẹ́? Eh? Ọ̀rẹ́? You know what? Please. You know what? Try láti. Mo try láti ṣe No. bẹ́ẹ̀. Ah! No! I can't carry you. No! No! Tell me what is going on. Kill ló ṣẹlẹ̀ sí ẹ gangan? You know what? Eh? I'm sorry. Ìyàwó ẹ̀ poison mi. Mo ti rí lè yẹ òmò rẹ kìkì mú mọ. tòmíwọ́ tòmíwọ́ wẹ̀ tòmíwọ́ ní wò tòmíwọ́ ní sùúrù. òde pa mí sílé má pa mí síta tọ̀ mí wá ṣàánú mi ṣàánú mi ò tiẹ̀ ṣe é ni. Ah. tòmíwọ́. Oh! Yàwó yàwó poison ẹ̀ poison ẹ̀. Yàwó oh my god oh, ní láti ṣẹ̀ máa lọ gbowó lọ́wọ́ ìwọ poison ẹ̀ Oh my god. Ẹ ní sọ ẹ ní sọ pé kí n máa lọ. Àwọn ọ̀sẹ̀ yìí dì fáyín. Àkóbá lélẹ̀ yìí àkóbá lélẹ̀ yìí. I, I should go. Oh! I, no! I, I, I saw you before. No. Ilé kan ṣe lọ mọ́ báyìí o. Òun wọ̀n rẹ̀ náà, ó tó bá mi sọ̀rọ̀ rẹ̀. Ah! Ah! Ah! Ó fẹ́ tá ọ̀sùn mi lọ́rùn. Oh, àti ẹ̀ ti kọ́. Oh! Oh! oh, okay. Oh, oh, now. Uh, you, you can help me now. Help me. Oh, help, help me. Help me. Oh. Oh. Oh. wá Yes, because it was not intentional. Mi mi láti pa. Mo kàn mo ń nà nínú mi ní láti parọ́ so ọlọ́mọ yìí kì í mo na lọ́wọ́ èèyàn. That is it. Apààyàn ní ìgbà tí o ò bá No báwo ló ṣe máa slum débi pé ó máa forí gbá tó máa fi di kòyè. ṣé wọn náà rí rẹ báyìí. and ká tiẹ̀ wá sọ yìí pé o rí àṣírí kan ṣé bó yẹ kó divorce ẹ ni kó wáyàwó mi fẹ́ rather than taking law to your hand. anyway tí ẹ yí yóò máa kọ́ àwọn ọkùnrin mi lọ́gbọ́n tó jẹ́ pé wọ́n máa na ìyàwó wọn tó bá dé court wà ló máa fèsì consequence. ẹ tó lọ lọrùn ọba ẹ ṣe àforíjì mi as you can see ọmọ gentleman mi ò rí. ẹ jọ mi mi ò pààyàn rí. ṣọ́bọ̀ o ò irú ò pààyàn rí ó ti bẹ̀rẹ̀ látòrí ẹ̀ nìyẹn ṣé èmi ò ra àníyàn gbọ́ kankan àbí nǹkan tá a lè ṣe fún ẹ ní bíbá yìí. òun lọ sí kóòtù ìjọ thursday tó bá dọ̀hún ó ṣeé ṣe kó rí kú ẹyọ. Ah ṣe ṣẹlẹ̀ escape ni apààyàn ni. ẹni tó bá dé pààyàn wọn máa pààyàn. nínú ayé ìgbàmọ ènìyàn tá a bá gbé gbèsè tí ó yẹ ká gbé àti bọ́ nílẹ̀ ó máa nira o ọkọ̀ bẹ́ẹ̀ àfi ká gbọ́n nínú ká gbọ́n níta ibi ọ̀rọ̀ yìí dojúkọ ẹnìkan ò mọ igi máa ti yá lómi yá ò mọ bómi tẹ̀ máa gbé kí lọ ó sọ lọ́gbọ̀n mi kọ́ ẹ dákun àròkọ́gbọ́n ni o. ọ̀rọ̀ yìí èèmọ̀ ni ó èèyàn tá ti fẹ́ mi nínú ayé ká máa wọlé bí ọ́ bá gbé gbèsè tí ó yẹ ká gbé àti bọ́ nínú ẹ̀ ó máa nira o ọkọ̀ mẹ́rin àìbọ́ tẹnu ẹyẹ láfilẹ́yẹ kò ń pa tó ibi ẹ̀dá ń lọ kò jìnnà ibi àwọn ìrà sí ló máa pọ̀ ṣebí ibi ọ̀rọ̀ báyọ̀ ẹ̀dá ayé ká kíyèsí ká má padà jẹ̀bi. Ah ọkọ ọ̀rẹ́ mi ni. ọkọ yìí mọ̀ ni ọ́ tá a bá ti fẹ́ mi nínú ayé ká máa wulẹ̀ bí ọ́.